ọ̀bẹ̀bẹ̀ joyè n ò sì joyè láwìn oyè ilé bàbá mi mọ jẹ́ àwa sọ̀rọ̀ ta ẹ̀tọ̀ ọ̀rọ̀ ká máa kí ajá náà máa kẹnu bẹ̀ kọ lórí ọ̀rọ̀ tí o kí ni kí lábàdé bẹ̀ ọmọ wa ara mi ni o. yẹ̀yẹ́ náà tù àwọn ọmọ játa ọmọ játa ọmọ àfẹ́kọ́nà játa sí kòkò ṣáàṣù. ọgọ talógọ ìwọ ìwọ gọ owó ní gàn ni àbógun. o máa tó tẹ. èmi o ní tẹ́ lásán wà tún fàtẹ́tẹ́ di. ìwọ ewé ọdán ṣe jù bẹ́ẹ̀ ló ẹran lọ jẹ wọ́n jẹ́wọ́ ara mi hàn sí ọ. mo ti mọ̀ ẹ́ ti pẹ́ ìwọ kọ́ ló máa ṣẹ̀ṣẹ̀ jẹ́wọ́ ara ẹ̀ ó fúyẹ́. èmi fúyẹ́. mo ti gbé ẹ wò ó fúyẹ́. lukosi ẹ bá wọn dá sí i. èwo ẹ dákun o ẹ dákun o ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ ni o ah, èèyàn méjì ń jà ẹnìkan ló tó ah, ah, ẹ wọ́n ti bá débi tí wọ́n bá lọ ni. èwo ń gbígbin tiẹ̀. ìbámu mi mọ̀ ìbámọ̀ mi mọ̀ kí n kúkú aláìdáni ọkọ̀ olóyè ọkọ̀ olóyè kábíyèsí kábíyèsí kábíyèsí o kábíyèsí o ìwé o kí o kábíyèsí o mo ní kí ló fa wàhálà láàfin kábíyèsí o tani àti tani kábíyèsí olóyè balógun ni kábíyèsí. ẹ kìlọ̀ fún kínní aṣẹ́rúbọ̀bà tán yìí èmi kó má gbé náà wojú mi o má gbé náà wojú mi ọgọ fún tó wí. mo bí sórí tí ajá ẹ bá dùbọ ẹkùn mi màá jẹ kó fẹjẹ wẹ. ìwọ ìwọ ni wọn lanu pè mí pé arọjú bá ìfẹ rúbọ bá tán nítorí òwú rẹ nu bàbá rẹ ọgbà sàn bàbá mi. Ah. bẹ́ẹ̀ ìfẹ́ gbọ́n ti wí. Ah. kábíyèsí kábíyèsí o kábíyèsí o kábíyèsí o ah. kábíyèsí o hmm, kábíyèsí o. ó ní bàbá mi ò tó bẹ́ẹ̀. èmi ni mo wá sọ ojú fún bàbá mi. kábíyèsí ó lẹ́nu bàbá mi ò gbà adégòkè mo gbọ́ ọ. abẹ́gbọ́n tó wí ni ó lẹ́nu bàbá wa ò gbà. mo gbọ́ ọ ṣé ìwọ ló fẹ́ dá ìjàjà fúnra ẹ báyìí ni ẹni tó bá ti lẹ́ni lẹ́yìn kò gbọ́dọ̀ tún ṣe wàhálà mọ́ kí ló dé tó fẹ́ máa bọ́bọ̀ jẹ́ wúrà ọmọ ọba nìwọ ìran ọmọ ọba kan kì í jagun bí ẹrú rárá o bàbá bọ́bọ̀ jẹ́ wúrà ìwọ ṣe sùúrù ṣé bí mo fi tí ara mi gbọ́ pàápàá jùlọ ìwọ olóye balógun ṣe bí wọ́n ní bómùgọ̀ bá ń ṣe bí òmùgọ̀ ó yẹ kọ́lọ́gbọ́n ṣe bí ọlọ́gbọ́n àgbàlagbà ni wọ́ọ̀ kí nẹ̀ ń fà láàrin ara yín tí ò tó ẹ lè jọ dúye balógun ni wọ́n ń jẹ nírántí ẹ ọba ni wọ́n ń jẹ nírántí ẹ lórí kíni náà ṣé ó ju ọ̀rọ̀ ilẹ̀ tí ẹ̀yin méjèèjì ń fà yìí lọ ni àbí mi tún wọ̀ ṣé lórí ilẹ̀ yẹn náà ni. ọ̀dà ó ṣe yín pé ògìdájí láti èmi lọ ẹ má jẹ́ ń já pẹ́tẹ́ ẹsẹ̀ ẹnikẹ́ni lórí ilẹ̀ náà nínú ẹ̀yin méjèèjì àṣẹ lọ́ba ń pa ọba kì í dábàá o. kábíyèsí ẹ̀gbọ́n mi mo gbọ́ ń tẹ́ sọ o ṣé torí ẹ̀ lẹ́sẹ̀ pèmí ló mú gan. ṣẹgbọ́n èèyàn lóye ṣẹlá dégòkè ṣé nítorí pé ojú ọmọ ọba ló ṣe fẹ́ máa ti ọ̀rọ̀ sí mi lẹ́nu irun tí mi ò sọ ẹ jọ̀ọ́ èèyàn lóye ó ṣeé ṣe bóyá mo ti mọ tí yóò kí n tó wọlé ṣé mo ní adégòkè òmùgọ̀ ní ìtí mo jókòó yìí ẹjọ ṣé mo ti bú adégòkè pé adégòkè òmùgọ̀ ni ẹ. pínrín. ẹ o nítorí ìtò sọ yìí irọ́ ńlá bàǹtàbàǹtà tó pamọ́ bá tó bá ṣe pé kan náà àwọn ìjòyè ni mo mọ mo mọ ìjìyà tó yẹ tó tọ́ sí wọn o. kábíyèsí kábíyèsí mo ti gbọ́ o àmọ́ mi ò gbà o mi ò gbà o ètò ẹ̀sọ́ yẹn mi ò gbà o mi ò ní gbà o màá débẹ̀ màá débẹ̀ kábíyèsí màá débẹ̀ mi ò ní gbà o màá débẹ̀ o olùmọ̀dìyẹ ò máa wòdìyẹ ló máa ṣáà máa jọ ẹ lójú. ìyá ẹ̀ kó sì máa sáwọ̀ jẹ́ fàyè sí. máa jẹ́ kó lọ ìgò gbá mi ìgò wà á lọ wà gbà mí. ìwọ ó ń wo yẹ wẹ́lẹ̀ bá o pèlú. èmi bá ọ bá kọjá yẹ wọ́n ti gbà dùn ọ̀. lọ́dún kábíyèsí. ìwọ ọ̀rọ̀ bá fín. ọmọ ọba náà nǹkan tí kábíyèsí wà ń kalẹ̀. sásọyà yóò bá bá bá ẹ. ẹ dúró kí ló wí gbẹ̀yìn. èmi ni síbíkà yín ni ẹ má kọjú sí mi o ẹ má kọjú sí mi o ẹ̀yin lẹ́mọ́tẹ́jọ́ fàpọ̀ o àmọ́ kó tó kúrò ní ọmọ ẹnu bá bàbá rẹ̀. soso gbọ́kàn yòókù dákẹ́ntìẹ dákẹ́ntìẹ ọba wà ń jòkó ìwọ má rọ̀ ọba fún. ó ṣe bí ilé adìyẹ dẹ̀ tùnú. bẹ́ẹ̀ni bàbá. bó bá ṣe bí oko ni àparò ti bá yan ọdẹ lọ tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́. Thank you. ara yẹn ló ṣalángárì bó ṣe rí nù ọ̀ẹ́kẹ́ ẹ̀ wá dàbí ọ̀pọ̀ lọ́sùn. yóò dà fún ọ. Ah, ah. ọmọ ni kábíyèsí o kábíyèsí ẹgbọ́n àlejò kábíyèsí ẹ̀yin olórí ẹ̀lẹ́ o. Thank you. Ah, kábíyèsí um, gẹ́gẹ́ bí mo ṣe promise yín lórí ọ̀rọ̀ tá a jọ sọ mm-hmm. àti mo dẹ̀ promise yín pé máa surprise yín àti pé olórí náà àwọn òye wọn máa ń disturb me every time so the surprise I have packaged for you òun ah, oh yẹn. Hmm. ọmọ ọba kábíyèsí. and that's nice. pẹ̀lẹ́ o ọmọge. kábíyèsí o. kí ni orúkọ ti Yétúndé. Yétúndé lórúkọ mi sà Yétúndé Àjùmọ̀bí. Yétúndé Àjùmọ̀bí. ọmọ ìlú wo ni wọ. ọmọ ìlú yìí ni mí. ní ìlú wa yìí abẹ́ ìgbọ́ èèyàn lórí ọmọ ìgbò wa ń bè yìí. bẹ́ẹ̀ ni kábíyèsí. pẹ̀lẹ́ o ayabi. káàbọ̀ ǹjẹ́ o ṣetán láti jẹ́ aya ọmọọba ládẹ̀ ti darapọ̀ mọ́ wa nínú ààfin. <laughs> olórí o <laughs> ilé ọláhùn mi ó dẹ̀wọ̀n mi kán gbé mi gorí ẹṣin kí n sọ pàkọ́ nù. o lè ṣubú o lè ṣe ọ̀rọ̀. bí a bá sọ̀rọ̀ fún ọ sọ pàkọ́ wáyé hmm. ah. lórí ọmọ bàbá yìí. <laughs> ẹ ní kò súnmọ́ wa àbí. ẹ ẹ mọ̀ ń bọ̀ jọ. ok ok ok ok ok ẹ lórí mbọ. aya mi tó bá wá jẹ́ pé bẹ́ẹ̀ ni dídé máa bọ̀ lọ́dọ̀ kábíyèsí kí wọ́n súre fún ẹ kí wọn náà farayọlá. kọ́ wa farayọlá. bẹ́ẹ̀ ni. orí adé á bì ẹ́ wà á dẹ̀ dàgbà. àṣẹ àṣẹ. ilé ọlá ló fẹ́ wọ̀ kò ní ju ilé ìbànújẹ́. àṣẹ. ó rí ewé tó ń wò lórí òkè tó ń wò yìí bó ṣe ń jábọ́ kò nígi lára ìjọkíjọ tó bá máa fẹsẹ̀ méjèèjì kúnlẹ̀ wẹ́rẹ́ làbàdún àbọ̀ àbúrò àbọ̀ àbúrò bẹ́ẹ̀ ni lódì máa ń ṣe máa. ọ̀gá ilé gíga ṣe mẹ́sẹ̀ àbẹ́kẹ́ ọ̀yìn lọ sí i ah tani yari òkú bẹ parí ni ibi náà ti wá tí ó gbẹ yìí tó bá rọrin iṣẹ́ ẹrú ẹni tó mọ jẹ ni kí ló ṣe yìí pàánù mọ. wà á kí ló ṣe o ti ń bẹ o o ti ń bẹ gan o o lè máa jẹlẹ ẹyẹ ló bẹ tọ tádìẹ bá tẹsẹ̀ bọ̀ o ní láìka ara. bẹ́ẹ̀ni lọ ibo ló ti láwọn òdìdí ní olóògbé láti ah. wá dà lókun lọ́rùn jásílẹ̀ yà ni wọ́n ṣẹ́pẹ̀ fún yìí ni. kí ló ń ṣe kí ló ń ṣe ah. ọpọlọ tó ń tọ kí ló ń ṣe àgùntàn. ọmọdé ni bó ah. ṣe wáyé o ṣé tó bá gbálẹ̀ ṣe lè ka ṣé yìí ka. ẹ gbàgbé kí ló ṣe yín kẹ́kọ̀ọ́ two hundred máa pàjá yín máa tẹ̀yà yín jẹ. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló dé. ó gba àwọn ìdáná kó wá yìí àwọn kó wọ́n jẹ́ òṣèré ni wọ́n. gbọ́gbọ́gbọ́gbọ́ ìwọ kọ́ ni Ṣakiru èmi ni ọmọ Balógun ẹ ọmọdé ń dà láàmú wọn ò sọ fún ẹ ni màá dẹ̀ sọ fún ẹ o gbọ́ ìtàn ni èmi á pa ìtàn fún ẹ tọmọdé ò bá bá ìtàn abárọ̀bá o gbọ́ mi sórí bàbá ẹ balógun kò ń sọmọlẹ̀ yìí o wo wọbí wọbí aṣẹrúbọ bàtàn ni ah. o mọ̀ túmọ̀ ẹ wọbí wọbí wọbí wọbí tó bá ń wọ̀ ẹ́ kó dànù kó kọ́ mi n tó fẹ́ gbọ́ màá sọ sí ẹ létí mo dẹ̀ ti bá bàbá ẹ sọ kò fẹ́ gbọ́ ni mo ní mo fún ọ ní ọ̀sẹ̀ méjì péré gbogbo tó ń ṣiṣẹ́ lórí ilẹ̀ yìí ẹ kẹ́rù yín ẹ kí ló dé ní báyìí wọn bẹ́ẹ̀ ni bọ́ọ̀dì rẹ ẹ ní ìmọ̀ o bàbá tèmi ló ní ìmọ̀ yìí kò lè ti máa ṣẹlẹ̀. ẹlẹ́gbẹ́ ẹlẹ́ wọn dànù ẹlẹ́ gbogbo wọn dànù orí ọmọ rọ̀pọ̀ orí ẹ̀ bẹ́ẹ̀ kìíní orí ìyá yìí rẹ̀ ta ọ̀gbẹ́ni bọ́lẹ̀ gbàgbé ọ̀gbẹ́ni mi kọjá lẹ̀ inú lẹ́ fúnra wọn nìyẹn bọ́ àkínó ṣe yá rẹ̀ èwo wẹ̀rẹ̀ ó dàgbọ́ yá ẹ̀ kí yá jẹ mọ́ ẹ̀ kí ló ṣe rẹ̀ ẹ̀ kí yá jẹ mọ́ sẹ́ àìwọ ẹni ẹ̀ wá sálàfíà a kì í kókò ẹyẹ lórí ìtẹ́ péré báyìí ló lọ́gbọ́n jú ìkárí ṣé tí kábíyèsí ni bẹ́ẹ̀ ni tó bá ti lè fún kábíyèsí tán òun fún un lọ. bàbá ọkọ mi. sálàfíà ṣe dáadáa ni mo bá yín ẹ pẹ̀lẹ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá ńkọ́. wọn ìdílé àgbà ah, mi yọjú sí wọn ẹni mo wà yí mo dẹ̀ fẹ́ rí wọn fún nǹkan tó ṣe pàtàkì kan báyìí báyìí ẹ ṣe ẹ ṣe o. ẹ ṣe. ó ń bọ̀ ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́. Ah. ìyá mi. ẹ rọra o. ilé ìgbà ló pé tí mo bá lè rí sí. ẹ ṣe ó bá ẹ ṣe torí yorùbá lọ wọn ní kí n dédé ń dúró ìmọ̀ àwọn aláìní ni wọ́n ń fọwọ́ pa ìdánilójú ní gbogbo ọmọ òǹkà lè ṣe lórí ẹ̀gbá lójú ọmọ tí tó dàrú bẹ́ẹ̀ ni màá ti pa ọkọ̀ lójú àwọn tani tí àwọn ọ̀pẹ ìgbàdí ọba ọba ni àwọn ilé ọba ọba ni àwọn ọmọ ọmọ ọmọ tí kálá ti fọba. Ẹ̀jú ní pé náà ti rà pé àtò náà kó sábà tó wọ̀. Ó gbà ó, pàbùsù báyìí, ó mú ọkọ̀ máa gbọ̀n pépépé ɛne nnuane abuta koma koma kɔ kɔ bɔ bɛda ewu no ahyɛ mu bɔ kakɔ kiri na kɔ koma kɔ wɔn ayɛ kɛ ebi ɔmo ɔba. kí ló dé kí ló ṣẹlẹ̀ ẹnì kan olóyè ìbálòpọ̀ òun ẹ jókòó kí n jókòó a gbé odidi ìlú kábíyèsí nígbà ní bàbá sọ́spítù kí n sì jókòó. àwọn aráàlú ọmọ gbọ́dọ̀ kábíyèsí wà lọ́sùn. ògbégi ikú ìpẹ̀tà lójú ọ̀ràn àfọ̀ ògbò kó tó wọ̀. ẹ dákun dókítà báwo ni àlàáfíà kábíyèsí. àbájáde àyẹ̀wò tí a ṣe fún kábíyèsí ó ti jáde ẹ máa bọ̀ jẹ́ ká lọ sọ́kùn. dákun ọ̀rọ̀ ẹ̀ ó dàgbà. ẹ ṣe é jàre dókítà. àyẹ̀wò tá a ṣe fún kábíyèsí hmm? èsì ẹ̀ nílé ìwé bò. mi bẹ́yìn lẹ lọ ọ̀yọ́ tẹ tọ̀yọ́ bọ̀ ẹ̀yin lẹ wà nù lé pẹ̀lú kábíyèsí tí máa ń bẹ́nu wo ni kẹ́ sọ fún wa ìwé bá wo. ṣe rí ó di dandan kí n ṣe àlàyé nǹkan tó wà nínú ìwé ah, ah. ṣùgbọ́n kí n tó ṣe àlàyé ẹ̀ fún yín màá pé kí n fún yín ní ìwé gẹ́gẹ́ bí ẹ̀rí àrídájú nǹkan tí mo fẹ́ ṣe lára rẹ̀ òye iṣẹ́ rí nínú àyẹ̀wò tí a ṣe fún kábíyèsí kábíyèsí jẹ májèlé. ọba jẹ májèlé ta lolúwẹ̀ ta ló gbá sọsọ lójú èèyàn wo ló fẹ́ sẹ́ aṣọkáṣọ sòrò ta ló fọba níwọ jẹ nílùú yìí májèlé bó. ẹ ẹ ẹ lóye ẹ ẹ dókítà ẹ dákun ẹ farabalẹ̀ ìyànnà náà ọ̀rọ̀ yìí fún wa ni ṣé ọba jẹ májèlé yìí lójú oorun ni àbọ̀jẹ́ lójú ayé èmi ni ọjẹ́ mú oúnjẹ ni o ó mú mómi ni o inú ẹlẹ́rìn dòdò ni o nínú ọtí ni o àbí wọ́n yan ọba mọ̀ lójú oorun ẹjẹ́ á mọ̀ pàtó ká lè mọ̀ bí tá a dojú àjò kan. ẹ rí àyẹ̀wò tá a ṣe fún kábíyèsí ó fi wá pé májèlé kábíyèsí nǹkan tí wọ́n jẹ lápò àti ìlú. Irú bẹ́ẹ̀ dán lọ́ọ̀lọ́ọ̀lọ́. Bẹ́ẹ̀ni májèlú food poison. ọba lójú ogun. ọ̀lẹ́ ọ̀lẹ́nu àti sọ̀rọ̀ ni. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni èmi ni mo pọ́tì fún kábíyèsí. ìwà ló pọ́tì fún kábíyèsí ìwà ló fi wá sínú oúnjẹ fún kábíyèsí ìwọ náà pa kábíyèsí. irọ́ o mi ò pọ́wọ́ mi ò fògùn sínú tíì fún wọn o irọ́ o ni mo pò fún wọn o bí dẹ̀ ṣe máa ń pò fún wọn láràárọ̀ nìyẹn. bó ṣe ń pò láàárọ̀ láàárọ̀ nù bó ṣe ń pò láàárọ̀ láàárọ̀ nù torí ọmọkùnrin mọ̀ ti bà nǹkan jẹ́ gan ọmọ ti bà nǹkan tó ọmọ ti bà tó dùn jẹ́ ṣé wọ́n lù ọ ni àbí ká sọ pé ìwọ ló jẹ́ sí ọwọ́ ara rẹ fúnra rẹ sọ fún mi wọ́n wọlé sí ọ lára láti lè gbẹ̀mí kábíyèsí àbí. Ah. Ah, dìdì ọba. Ah! tó bá tó tó bá tó mi rí kan àbọ̀ sọ pé bákan ló nìkan nìkan ṣe rí tí má dìbò lù ọ́ tí má dìbò lù ọ́ ìlú ọ̀lànà yóò gbé ọ̀mì ni ojú rẹ̀ ti wálẹ̀ ẹ̀yin agbẹ́bùrú yóò dà fún yín yóò dà fún yín. <laughs> mr wọn kò eh, bá mọ ohun tó dáa fún ẹ o ò ní sọ̀rọ̀ rárá wa tẹ̀lé wa ní. ó yá sànà. sọ̀rọ̀ sọ̀rọ̀. ó lọ́pàá kábíyèsí ó ní kódà ẹ̀rí ń bẹ tó kúnlẹ̀ bámúbámú ẹ̀rí ń bẹ wọ́n fi ní akọ́ ńlọ fún òkú sí lóúnjẹ pálí ọmọ ṣe o ọmọ ṣe o. bó o ní báyìí nìsín. kí ló kù kò sí kankan tá a fẹ́ ṣe mọ́. àwọn olóyè tó kù lọ́dọ̀ òkú bó o ní sẹ́ ò ní yọjú sí wọn. ẹ ẹ ìjọ tó ẹ kó kù náà ni. ntí ó ah nù. ọmọkùnrin mọ̀ vamos nǹkan jẹ́ o ọmọ bá Quando eu essa

for peace. Quello che è accanto lo dice la vera. Lo dice pure te. Lo dice ma a peace. Nínú ara ìpinnu wọn, inú ẹ̀dá kéde bíi pé a ò mú un lọ, tó sì ń pèjì bíi. Ó sì ń pèjì bíi. Ìyá ọkọ̀ ń fẹ́ tẹ̀lé. Αυτή η γνώμη, να κύριος δεν θα το κανείς. Δεν θα το κανείς. Είναι σωπή καρδισιμό να κανείς. Ο δεν θα κανείς. Αυτό το καρδισιμό που κανείς, είναι αυτό που... αγόραχο και όμορφο είναι. Α, να το κανείς. 还是我们的原病。啊ayé ah, máa ah, lé Um, Mr. Tadeshe, sir, you seem to be a gentleman. And don't nǹkan ta ní ìlàtọ̀wọ̀ yìí sí It's cooperation. Do you understand? Yes, sir. Now, Kimi, Kabi kábíyèsí she fún To Tó fi fi májèlé sínú tí fún mi ì lè fi májèlé sóúnjẹ kábíyèsí ṣẹ́rí títà sọ̀rọ̀ ń pẹ̀ yìí èmi ni mo máa ń pọ̀ fún wọn kò sí nǹkan tí kábíyèsí fẹ́ ṣe fún mi tó máa fi wá jẹ májèlé ló tọ̀ sí wọn. listen to mr tarisha see ẹ ní láti cooperate pẹ̀lú wa so a lè help ẹ̀yin náà jáde ní gbogbo nǹkan tẹ́kọ̀ọ́ ẹ̀ ṣe understand. Yes, sir. Now, hospital that a ti doctor ǹjẹ́ you máa yí wa pé food poisoning back ló pa kábíyèsí. Ah! And the only last person to put it for. Do you know that? Mo dáràn o. Àkókò ẹni o. Iná gbogbo ẹkún tó ń sọ yìí kò sí nǹkan tó fẹ́ ṣe báwa? O ò bá sun ẹ̀jẹ̀ yìí olùkàfẹ́ sílẹ̀. Nǹkan tá à ń bí ẹni kò jẹ́wọ́ fún wa ẹ̀ṣẹ̀ wo góńgó ni kábíyèsí ṣe fún ẹ tó wá wò pé ikú ló kù kò pa wọn dúró dúró jẹ́ kí n sọ ọmọ kan ṣé tó bá pé kábíyèsí wọ́n ṣẹ̀ wọ́n jẹ̀bi ẹ̀ ìwọ sọ fáwa àwa máa rìlíìsì wọn máa lọ. ó ti yẹ ó yà sọ̀rọ̀ fún wa. ẹ ṣàánú mi ẹ ṣàánú mi èmi kọ́ ni mo pa wọ́n ẹ ṣàánú mi. o ò fẹ́ jẹ́wọ́ àbí. no o ò rẹ́yà ti jẹ́wọ́ by the time tá a bá gírí yẹ dáadáa tá a lọ fi ẹ́ sí sẹ́ẹ̀ tó ti máa tọ́jọ́ gbogbo orí yẹ wà á jẹ́wọ́ torí mo ṣe ń wẹ̀ yìí ó dà pé o ò fẹ́ sọ̀rọ̀ rárá. ṣe ọfíìsà so o mọ̀ nǹkan tí màá just take him to room two ẹ jẹ́ kó dín pẹ̀lú ẹ̀ mẹ́. ẹ jọ sábà sábà move. cannot do as an animal. ayé àtijọ́ la máa pè mí lọ́ba lọ́la ọ̀nà ọba tó fẹ́ kó máa pè mí lórí barrister àtijọba mi. má bínú ọ̀rẹ́ mi ọba tuntun olú of lado one kábíyèsí o. ó yá adé àgbè ẹnì gáwọ́rọ́gọ́. bàbá ń ṣàdúrà ẹ̀ ṣàmíyìn. ẹnì dáwòrògò bí kọ̀ǹgọ́ọ̀lù. ó ṣe bíi tèmi ọba adémọlá alálẹ́ òní lẹ́kọ̀ọ́ méjì márùn-ún tọ́mọ ikú ló nira wo yẹ́n kí n sọ̀rọ̀ kan fún wa ìrọ́ tí mò ń mu yìí kò fi pààrọ̀ nù rẹ̀ nù hmm. ara lẹ́ni kábíyèsí yọ sí mi ah. lójú oorun. kí ló dé. ìwádìí ohun tí màá sùn lálẹ́ ni kábíyèsí kan wà lọ́wọ́ wa mo lè bá ti lọ bá a. <laughs> ọkùnfọlẹ́ ẹ má fọ náà táìmù ṣì wà náà ẹ jẹ́ ká máa béèrè fàájì wa lọ. yá mi mi fọ ọ mo kí n ta ti wá jìnnà yá mi fọ. ó ti ń dàbí pé ẹ ti ń fọ náà. mi fọ mi fọ mi fọ mi fọ kábíyèsí. ló ti rí ẹ ó wà nílẹ̀ mo gálà mi. ẹ ṣe é ní àjà ìsinmi lọ́rùn. bàbá ó túmọ̀ sí pé ká máa bá fàájì wa lọ ọ̀la nílẹ̀ máa mọ́. Mm. kábíyèsí ẹ̀ bí àwọn ẹja ẹ̀yin babies bàbá ní kẹ́ bọ́ síbí ẹ má rush ẹ má rush ẹ má rush. kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ gbogbo yìí la máa bá yín ṣe lálẹ́. iṣẹ́ yìí ọmọ iṣẹ́ yìí ó yà wọ́n Thank you wọ́n máa jó fún mi ẹ tó bá ti jó tó lè máa mú lọ. kọ́ jó fún yín. jó fún dj ẹ kó fún bámà dọ́kọ̀ pílẹ̀ orin yẹn fún wa. mọ ẹjọ ń ṣe dọ́là àti dọ́là ni bàbá mi máa four eight four four ni wọ́n ṣe. àwọn ẹ̀ gbé fún wa àwọn ẹ̀ gbé fún wa. ẹ má lọ kábíyèsí ẹ má lọ kábíyèsí o. wà á ọ̀rọ̀ ká. mi ò dé dé o ọ̀rọ̀ ọ̀rọ̀ súnmọ́ ọ̀bà ẹ súnmọ́ ọ̀bà ẹ súnmọ́ ọ̀bà. ilé ọ̀làdùn òní gbọ̀ngbọ̀n àmọ́ ọ̀làdì ọ̀run gidi gan ṣùgbọ́n bẹ́ẹ̀ bá gbà forí o abẹ́ ọgbà bẹ́ẹ̀ bá gbà fọlọ́ abẹ́ ọgbà o orí adé ni kò ní o ilé ọ̀làdùn. ṣe gbé ń bẹ ní ìtẹ̀ra mọ́. ẹ má ṣe lọ ìtẹ̀ra mọ́. ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ń bọ̀ ní kàmbá ọlọ́run ò sùn sẹ́wọ̀n lórí àlẹ́ pé àìdá ò ní fi àárín lọ. ilé ọládùn ò ṣe jù sọ fún ẹ̀fọ́ rẹ̀. báàgì ló ń jẹ ṣá torí kò yé mi ni gbogbo ìlú ń sunkún kiri pé kábíyèsí wájà ìwọ tó jẹ́ ọmọ bíbí kábíyèsí ló wá mọtí kiri kí ló fẹ́ káwọn aráàlú máa sọ àbí kí tẹ ní nǹkan tó ń dùn mọ́ ẹnu kí ni ìdùnnú ẹ náà sọ fún mi. ọ̀rọ̀ bí gbèsè jẹ́ àbí. ó mà ṣe o ọjọ́ wo gan-an ló fẹ́ kúrò ní májèsí gbogbo wàhálà mi láàfin ó má jẹ́ kó já sásán. olórí Elédùmarè jẹ́ kí wọ́n láyé jẹ́ fásán. àṣẹ o àmọ́ kó má já sásán ó wà lọ́wọ́ èmi ọwọ́ ẹ̀ àti ọwọ́ àbúrò ẹ̀ bẹ́ẹ̀ ni nítorí kábíyèsí ti wà jàǹsìn ó dẹ̀ di dandan kọba mi ń jẹ ìwọ dẹ̀ la kọ bí mi ìwọ ló yẹ kó o gorí ìtẹ́ bàbá ẹ̀. olórí ẹ má tún padà sẹ́yìn irọ́ kọ́ńbó ló ní mú agbọ́sálẹ̀ ló ní hàwọ́ àbí wọ́n dẹ̀ ní kò sẹ́ni tó lè gbàkàtà lọ́wọ́ akitì mi ò rẹ́ni tó lè gbalẹ̀ bàbá ọmọ lọ́wọ́ ọmọ ó ti dọ́rọ́ kí n jọba. adémọlá o má tanra ẹ bẹ́ẹ̀ ni òwe àtijọ́ ló pa ẹ̀ bẹ́ẹ̀ ni ṣé wo mọ̀ wípé ẹni tó bá fẹ́ jọba ní ìlú ìlàdọ̀yì ó ní láti fẹ́yàwó ìyẹn tó túmọ̀ sí pé ó ní láti ní olórí ìwọ kẹ̀dẹ̀rẹ̀ àfi ayé ti gbà ẹ́ lọ́kàn àbúrò ẹ tí ń bá tiẹ̀ tún gbójúlé ìyẹn ìwé lójoojúmọ́ ṣáá ló ń kà adékànbí nìkan ló ti múyàwó wálé ṣùwádàá kí adé kó forí ẹ̀ kó forí àbúrò ẹ̀ kàn wá gbé adé fún adé kàn bí. olórí ìyẹn ò lè possible ìyẹn ò jọ rárá ah, ṣùgbọ́n ṣe mọ̀ pé mi ever ló ń lọ sí gbogbo bí ọ̀rọ̀ tẹ́ sọ yìí tó bá wá jẹ́ bẹ́ẹ̀ màá wá jẹ́ kẹ́ mọ̀ pé iyún èmi adémọ́lá ti di àtúnkù <laughs> ọbẹ̀ mi dẹ̀ ti di àtúnṣe <laughs> mo wá promise ẹ pé kí ó tó di parí oṣù tó ń bọ̀ máa mú yàwó wálé fún yín bẹ́ẹ̀ ni. wàá mú yàwó wálé fún mi. máa mú yàwó wálé fún yín màmí ẹ má fọ rárá. adémọlá tó bá ṣe bẹ́ẹ̀ inú mi á dùn. adékẹ́ má lọ fọ́ bí àwo màmí mo ní màá mú yàwó wálé fún yín ṣe ti gbọ́. ẹ trust ọmọ tẹ bí na. ẹ pẹ̀lẹ́ kíákíá ni kíákíá kíákíá lọ wẹ kó máa lọ ṣe nǹkan tó yẹ kó ṣe múnú mi dùn. Ah má jẹ́ kí wàhálà mi já sásán. <laughs> ẹ má wàhálà yẹn ti já sásán ọ̀rọ̀ ẹ̀ mọ̀. ẹni sùúrù o bóyá ǹsẹ̀ kankan ló wọnú ilé nù o. kàmọ́ kàjú náà ló dáa. ó jàre. ọ̀la àbáyíká ọmọ yìí. adúpẹ́ o ọ̀n sọ̀rìrì ọ̀n sọ̀rìrì yóò dà fún ọ ọ̀sìn ọ̀sìn. àjàgàjìgì. ẹ dákun ẹ máa bínú mò ń yanjú àwọn nǹkan kan lọ́wọ́ nínú ilé. àjàgàjìgì. ọ̀tún àjàgàjìgì. ọwọ́ mi ọwọ́ mi ọ ah. sọ pé mm. ìwà àti ọmọ ọba lẹjọ pọ̀ wà àti balógun mọ́ fọkàn sí. àpọ́nlé ọ̀tọ̀ ni ìbá ti ṣe fọ́ba <laughs> kábíyèsí o. ọba ń kí ọ ọba ń kí ọ lóòótọ́ èmi àti balógun ló yẹ ká jọ wá àmọ́ èmi àti ọba lọ́la lakọ́wọ́rin <laughs> ó nídìí ó sì nítumọ̀ àwọn àgbàlagbà wọn bọ̀ àbíká sọ pé àwọn bàbá wa wọn bọ̀ ni a ní ìsìnwó ìkòrò wo níta bá di jọ wò gẹ́gẹ́ ní ibú ó dàbí wà lójú ọ̀nà. Hmm, ọ̀nà lẹ́wà. sẹ́rí ọ̀tún mo fẹ́ kí mi rẹ̀ ká pawọ́ pọ̀ àtàwọn yòókù náà tá a jọ jẹ́ abẹnugan àtàfọ́bàjẹ́ ẹ jẹ́ ká lo ọba lọ́la <laughs> ó sì ń wò mí mm-hmm. ṣé mo ní wọn mọ tí mo ń sọ ni àní ká lu ọba lọ́la tó bá dépò bàbá rẹ̀ hmm, sí ọ mo tí mo sọ èèyàn rèé. <laughs> ọ̀dà olóyè mòrúfólú hmm? ohun tí mo rò ni pé àbá máa fẹnu ọlọ́kùnrin mọ ogun gbọ́ jẹ́ pé ọmọ ọba náà wà ń kalẹ̀ àbá máa fẹnu ọlọ́kùnrin mọ ogun. ẹ ṣe ẹ ṣeun mm. kì í ṣe pé wọn ò mọbi tí ẹ ń lọ mm-hmm. ṣùgbọ́n olóyè ó fi ṣe àgbà máa ń yára láti gbọ́ àmọ́ mm. á lọ́ra ó fọ̀sẹ̀ lù sí i láti fèsì ẹ pẹ́ fún wa àṣẹ àṣẹ ẹ pẹ́ fún wa àṣẹ á yín pẹ́pẹ́pẹ́ ẹ ní bó ṣì kú ẹ fọ̀rọ̀ lẹ́dọ̀mọ́ ṣe rí ibi tí mò ń bá wùn yín ẹ̀yin olóyè pàápàá ọlọ́run ò ní jẹ́ kí n bá bẹ̀ tẹ́. àmín àṣẹ. ibi tẹ́yìn náà dẹ̀ ń bá wùn mí ẹ̀ ní bá bẹ̀ tẹ́. àṣẹ. ẹ kí ni mo tó fẹ́ sọ olóyè ti sọ gbogbo ẹ̀ àfikún ni tèmi hmm. àfikún ni tèmi hmm. olóyè tẹ ṣe rí tí ntèmi bá wá àbí tí a bá wá. Hmm ò ní wípé tírú yín yìí àwọn àtàwọn tó kù hmm. tẹ́ bá ti èmi lẹ́yìn kẹ́ tì mí lẹ́yìn hmm. báyìí kí n hmm. fi dórí àpèrè bàbá mi kí n padà dé ọba ìlàdó ah, ẹ wo mú mẹtọ o. Ah, ṣé mo ṣe òun ṣe òun lè. mo mọ ẹ̀tọ́ mo mẹtọ gan èmi ò ń ṣe adájẹ má fẹ́ ká jẹ. Hmm kì í sáládà nìkan jẹ ni ò ń ṣe bẹ́ẹ̀ ṣe wà yìí tọ́lọ́mbà tọ́lọ́mbà fi sí yín lọ́kàn pé kẹ́ ẹ ṣe ń tó tọ́ mm. tẹ́ ẹ bá tẹ́ ẹ bá gbé mi dé ipò bàbá mi. ẹ ti débẹ̀. ẹ gbogbo ẹ̀yin olóyè lẹ ti ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan. ọ̀tún ọgbọ́n ọgbọ́n tí wọ́n sọ gbẹ̀yìn mm, sóńdé tí ọmọ bá ń sọ ohun. bẹ́ẹ̀ni tí ẹ di méjì nù bí ẹ bá ní méjì lọ́lẹ́ yóò di mẹ́ta. <laughs> ẹ ẹ di méjì nìyẹn kò ní tọ́ síbẹ̀ máa tún wá owó máa fi gbà ń dì. ló bá tán ló bá parí ló bá parí. tó ti yé hmm. hmm. sọ wá rí kọ́mọ́dà bíi pé nfin kankan lé ní tí wọ́n sọ ohun. torí ìgbà tá à ń bọ̀ eh, ọba lọ́la jọ yé mi kò sọ sí mi létí kẹ́lẹ́kẹ́lẹ́ wípé ní kété táwọn bá ti gorí àpèrè bàbá àwọn báyìí ah, pẹ̀lú èbó kó dàrẹ́ sẹ́ pa fún wa. bẹ́ẹ̀ni má mọ lọ lu ọba á mọ àtàwọn àtàwọn mọ̀lẹ́bí wa. bẹ́ẹ̀ni ẹ máa máa ṣeré lọ ṣeré padà lọ sókè òkun ni mm. mm. téèyàn ọba dé òyìnbó ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ pátápátá ẹ̀ṣẹ̀. àwọn nílò ìbúdá kéèyàn má dé lu òyìnbó ẹ̀ṣẹ̀ ni ah, mm. onítọ̀hún ti dáràn. bẹ́ẹ̀ni wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ọba dé lu òyìnbó nígbà téèyàn wáyé aláyé ni. ẹ̀ṣẹ̀ burúkú ni. Mm-hmm. ó ti dá. Eh, gbogbo àlàyé yín ló yé mi dáadáa ó yé mi dáadáa bó tiẹ̀ jẹ́ pé àwọn baba ńlá baba wa wọn ò délùú ọba eh, wọ́n sì ráyé wá nígbà tí ó pọn dandan kí àwọn ará ìlú ọ̀hún kí wọ́n ó déyìn káwọn tó ráyé wá òye ṣe kó má rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tí a náà ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ṣé ẹ wípé a ti fẹ́ máa fi kẹ̀kẹ́ ṣáájú ẹ̀sìn kí lórí. Ah, ṣe ìdálùú níṣèlú eégún ní gbowó òde ibì kan nílùú wa yìí àṣà àti ìṣe la gbé gbogbo ètò ọba lé bọ́ba bá wájà a gbọ́dọ̀ kọ́kọ́ ṣe gbogbo ètùtù ọba kó pé lẹ́yìn ìgbà tí yìnyín bá pé gbogbo ọmọ oyè ọ wà ń jòkóó bá a ṣe ń sọ̀rọ̀ yìí adéyẹmí ò tí ì dé lẹ́yìn ìgbà náà láṣẹ wàá fi ifá ṣàtọ̀nà lágbájá ni ọba tọ́ ni o tàmẹ̀dò ni o làkàṣègbè ni ẹni ifá bá wá mú yọ̀ wá goróyè bàbá rẹ̀ eyín oníjèlú òtúbà tí lù fi tùṣẹ̀ ṣé o rò wípé bàbá tí ì ṣe gbogbo èyí o kò tí ì yẹ ká máa sọ̀rọ̀ ta ní òjòyè báyìí. sórí ọ̀rọ̀ wà ní ọ̀rọ̀ tó sọ ó dàbí pé ọ̀rọ̀ wa ò fẹ́ yí ọ <laughs> àní táwa ṣe torí ẹ̀ wá yìí ni pé ìdíwájú dẹjọ́ ó lè dẹ́yìn kó lọ́ọ́ dà sọ̀rọ̀ kọ́rọ̀ mọ́ bá wàá yí bákan bákan bákan mm. torí èyí òpò nù kejì tí ń ṣe àdàdà kejì tí ń pèrè lọ́mọ ọba tá a mọ̀ pé kò lè wẹnu ọ̀nà débi tí ọ̀sán fún ìgbẹ́ ìjọba ni mo kọ́ wá ká mọ̀ bá lọ sàṣìṣe ká mọ̀ sí ẹni mú sí ẹni ni mo ṣe ètè láṣẹ ní ká gbé ìgbésẹ̀ tá a gbé yìí wo ìgbésẹ̀ tá a gbé yìí ó kù sára méjèèjì lọ́wọ́ láti bá àwọn yòókù sọ̀rọ̀ o nítorí pé èèyàn ní ń bẹ lẹ́yìn ọba ńlá fi ń pè lọ́ba lálẹ́ ìbá o èèyàn kan ni ó gbé fá tí ó gbé janlẹ̀ báyìí ní tó bá sì nípa sọ òun náà nípa wí o tó bá nípa ti mú ọmọ ọba hmm. ó ti dúró bí akọ̀yẹ́ pé bàbá rẹ̀ ẹ jẹ́ àgbà bẹ́ẹ̀ wà wá náà láti ṣètò rẹ̀ o. ó ti yé mi dáadáa ó yé mi dáadáa èyí tó wá kọ́kọ́ ṣe pàtàkì yìí ni ẹ jẹ́ àkọ́kọ́ mójútó ná. eléyìí náà pẹ̀lú. yín náà làkọ́kọ́. eléyìí náà wà ń bẹ̀rù. òótọ́ ni òótọ́ ni ṣùgbọ́n bí igi bá wá wó légi ẹ̀yà àkọ́kọ́ gbé tòkì ẹ̀ tòkì ẹ̀ ní ká kọ́kọ́ gbé ká má bàa dọmọ pọ̀ tó bá jẹ́ tìsàlẹ̀ lọ kọ́kọ́ wúlò nǹkan. kò ní í ṣe é gbé yóò máa lé mọ́lẹ̀ yóò máa lé mọ́lẹ̀. ó ti dá o ti dá O ti dá ẹ ẹ kó yí. kábíyèsí o kábíyèsí ẹ mọ̀ nìkan o ẹ mọ̀ fọ̀ o ẹ mọ̀ fọ̀ o ẹ mọ̀ fọ̀ o ẹ mọ̀ fọ̀ o mo ń bẹ lẹ́yìn yín o ẹ má mi lọ ọtún náà ní ìdánwò rú mo jẹ́rìí rẹ̀ ìbáyà mi ni ìbáyà mi ni. to a máa fún ilé sí. ìṣègùn wa jẹ́ kó wọn náà ti da yàgbá nìyẹn kó wá jayọ̀ lọ́ba láàfin. <laughs> ẹ ò wá gbọ́ tójú bá yẹ jù kó o máa yẹ.

I'm so, so sorry.

对方个人性，这个实验，这不能是对独立的反叛。这我们非要注意关系。Thank you. ọ̀gá ọlọ́pàá àáyá ti bẹ́ẹ̀lẹ̀ báyìí ò ti gbé àárí oríta tá a dé yìí gbogbo ọgbọ́n tá a bá mọ̀ la gbọ́dọ̀ dá Démọ́lá ẹ̀sẹ̀ ni a gbọ́dọ̀ má rí o. gbogbo ọ̀nà tẹ́ ẹ bá mọ̀ ni ẹ mú sàlóògùn. ẹ Démọ́lá tàn wáyé kì í sọmọ lásán o. ọba lọ́la ni o kì í sì sọnù abẹ́rẹ́ tó bá lókun di ìsọnù abẹ́rẹ́ ọ̀gbọ́dọ̀ rábẹ́ o ẹ dákun gbogbo ọ̀nà ni ẹ bá a sà ẹ dákun. ọ́fíìsà ẹ jọ tó bá yẹ pọ́ọ̀rọ̀ owó ni ẹ jọ kò sí problem pẹ̀lú ọ̀rọ̀ owó a máa sort it out. lọ́yìn ọ̀gbọ́n ọ̀rọ̀ owó kò lè sọ́run ẹ jọ ah, mo máa ní kí ẹ fọkàn balẹ̀ gbogbo agbára wa la máa sà gẹ́gẹ́ bí ọlọ́pàá so ẹ jọ mo máa ní ìfẹ́bọ̀ kan látọwọ́ yín mo máa ṣé ẹ lè bá mi get picture ẹ. sure I feel because a máa ní láti explore the media because kọ́lé bá wà rí. ẹ wò kì í ṣe ọ̀rọ̀ explore nìkan gbogbo ohun tẹ bá mọ̀ wípé ó rọrùn fún yín láti explore tó ju mídíà lọ ẹ dákun explore rẹ̀ tó bá jẹ́ wípé ohun tí ó ṣe yín láǹfààní ni kẹ́ kó ọlọ́pàá bíi three hundred dà sí gbòòrò kí wọ́n wọ gbogbo agboolé kí wọ́n wọ̀ létò sí létò kẹ́ rí i wípé wọ́n ṣàti rí prince jáde eyín ló ṣe pàtàkì ju tó bá jẹ́ pé ẹ̀sà lóògùn ni ẹ mú ṣàlóògùn ẹ̀sà ti rí wípé àárín ọmọ yìí èyí tá à ń rún lọ́wọ́ ẹ̀rùn tán o. bá a bá tún fìbí ikùn omi ó mú wọn lọ́wọ́ ẹ̀dá tí yóò ní bàjẹ́ wọn fọ́tò ẹ kó fọ́tò fún ọ kó fọ́tò fún ọ. that's the problem ẹ jọ ẹ fún mi àgbà ọfíìsà ẹ fún mi nọ́mbà yìí. okay uh, zero eight zero okay. three four okay. two two okay. thirty eight. tó fẹ́ wọ yàrá tó kọ aṣọ lọ kẹ́ni tó wọ tiẹ̀ sọ́rùn má ṣàfihàn o ṣé o rí pé ọ̀rọ̀ yóò kí n ṣojú lásán ni. Ah, ṣé pé ọ̀rọ̀ ṣùnùkùn ojú ṣùnùkùn la fi ń wò. bẹ́ẹ̀ ni kò yẹ ká fárí apá kan fi kan lẹ̀. ó de bọ́lá ọ̀rọ̀ yóò yé mi o. ọ̀rọ̀ eyé wọ bọ̀rọ̀ ó sì lè jó lórí la lóhun pé nìkan ní í sọmọ ọ̀nà ìwọ náà wò adémọlá lọ kò pẹ́ kó jìnnà adéyẹmí náà tún pòórá èyí keteji sọ fún ọ̀la keteji sọ fún ṣékété nìkan ní bẹ́ẹ̀ lọ́tún tó nìkan rìn. èwo lẹ́yìn ṣe níbí. ẹ ẹ à ń pínṣẹ́ àbí. bẹ́ẹ̀ èwo lẹ tí wàá mú ṣe níbẹ̀ tẹ́ ẹ̀ ń rojọ́ òṣì ẹjọ́ tí ò kàn yín tẹ́ ẹ̀ ń rò tẹ́ ẹ bá pẹ́kẹ́ tó padà sẹ́nu iṣẹ́ yín ẹ̀yin yìí. yes ma mo ti bá yín kó àwọn kìnìún yẹn lọ sí kitchen ma. ṣé o dẹ̀ ṣú àpò tí kò wọ́n. bẹ́ẹ̀ ma. yes ma. Ah! dájú láwọn ọmọ sà. ọ̀dà ẹ ṣe. kí ni ká ṣe yín lálejò sà. a ah! má ṣe ìyọnu. Ah, a ní soft drink so díẹ̀ náà bẹ̀ wọ̀. ṣé ọmọ balógun ni ẹ ìwọ la kọ bí wọn kí lorúkọ tiẹ̀ bídèmí ah, ah. o ti lọ́kọ. mo láfẹsọ̀nù sọ. Ah, àfẹsọ̀nù ìṣọkọ o ṣe o ṣe o ọjọ́ bàbá ẹ̀ o pupa mi bàbá ẹ̀. <laughs> Balógun dòdò ń dá wà ìgbín kàkàkà ẹ̀bìtì náà kàkàkà ẹ̀bìtì ògbójú ò lè pàgbín pátákó ẹkùn kàkàkà ní kàjá lẹ́nu ẹkùn tákìrì gbéra ẹ̀jà balógun dòdò òdá wà mọ́ dòdò àjọ wà lókù àjọ wà ní. ṣé kò sí owó lálejò. láyé kò sí kò sí ṣé mi lálejò èmi ò ń ṣàlejò yín mi ò ń ṣàlejò yín mo mọ̀ pé inú ṣì ń bí yín mo mọ̀ pé mi àti yín àtijọ́ nígbọ́n mi sí omi ò tó tí ajá ẹ bá dùbọ̀ ẹkùn mi màá jẹ́ kó fẹ́ jẹ wẹ̀. ìwọ bẹ́ẹ̀ ni mo sọ. ìwọ ni wọ́n lanu pè mí pé arọ́jú bá ìfẹ́ rúbọ bá tán nítorí òwú rẹ̀ nu bàbá rẹ̀ ọ̀gbà sàn bàbá mi. bẹ́ẹ̀ ìfẹ́ gbọ́n ti wí. kábíyèsí kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. ó ní bàbá mi ò tó bẹ́ẹ̀. Ah, ah. èmi mi wọ́n sọ ojú fún bàbá mi. kábíyèsí ó lẹ́nu bàbá mi ò gbà adégòkè mo gbọ́ ọ. Ah, abẹ́gbọ́n tó wí ni ó lẹ́nu bàbá wa ò gbà. mo gbọ́ ọ ṣé ìwọ ló fẹ́ dá ìjàjà fúnra ẹ̀ báyìí ni ẹni tó bá ti lẹ́ni lẹ́yìn kò gbọ́dọ̀ tún ṣe wàhálà mọ́ kí ni ó dé tó fẹ́ máa bọ́bọ̀ jẹ́ wúrà ọmọ ọba nìwọ ìran ọmọ ọba kan kì í jagun bí ẹrú rárá o ẹ má bọ́bọ̀ jẹ́ wúrà ìwọ ṣe sùúrù ṣé bí mo fi tí ara mi gbọ́ pàápàá jùlọ ìwọ olóye balógun ṣe bí wọ́n ní bómùgọ̀ bá ń ṣe bí òmùgọ̀ ó yẹ kọ́lọ́gbọ́n ṣe bí ọlọ́gbọ́n àgbàlagbà ni wọ́ọ̀ kí lẹ̀ ń fà láàrin ara yín tí ò tó ẹ lè jọ dúye balógun ni wọ́n ń jẹ nírántí ẹ ọba ni wọ́n ń jẹ nírántí ẹ lórí kí ni náà ṣé ó ju ọ̀rọ̀ ilẹ̀ tí ẹ̀yin méjèèjì ń fà yìí lọ ni àbí mi tún wọ̀ ṣé lórí ilẹ̀ yẹn náà ni. ọ̀dà ó ṣe yín pé ògìdájí láti èmi lọ ẹ má jẹ́ ń já pẹ́tẹ́ ẹsẹ̀ ẹnikẹ́ni lórí ilẹ̀ náà nínú ẹ̀yin méjèèjì àṣẹ lọ́ba ń pa ọba kì í dábàá o. kábíyèsí ẹ̀gbọ́n mi mo gbọ́ ń tẹ́ sọ o ṣé torí ẹ̀ lẹ́sẹ̀ pè mí ló mú gan. ṣẹgbọ́n èèyàn rí ṣẹlá adégòkè ṣé nítorí pé ojú ọmọ ọba ló ṣe fẹ́ máa ti ọ̀ràn sí mi lẹ́nu ohun tí mi ò sọ ẹ jọ̀ọ́ èèyàn olóye ó ṣe é ṣe bóyá mo ti mọ tí yóò kí n tó wọlé ṣé mo ní adégòkè òmùgọ̀ ní ìtí mo jókòó yìí ẹ jọ̀ọ́ ṣé mo ti bú adégòkè pé adégòkè òmùgọ̀ ni ẹ. pínrín. ṣọ́ra ẹ o nítorí ìtò sọ yìí irọ́ ńlá bàǹtàbàǹtà tó pamọ́ bá tó bá ṣe pé kan náà àwọn ìjòyè ni mo mọ mo mọ ìjìyà tó yẹ tó tọ́ sí wọn o. kábíyèsí kábíyèsí mo ti gbọ́ o àmọ́ mi ò gbà o mi ò gbà o ètò ẹ̀sọ́ yẹn mi ò gbà o mi ò ní gbà o màá débẹ̀ màá débẹ̀ kábíyèsí màá débẹ̀ mi ò ní gbà o màá débẹ̀ o olùmọ̀dìyẹ ò máa wò di ìyá ẹ̀ ló máa ṣáà máa jọ ẹ lójú. ìyá ẹ̀ kó sì máa sá òjẹ́ fayé fún mi. máa jẹ́ kó lọ ìgò gbá mi ìgò wàá lọ wàá gbà mí. ìwọ ó wọ ó rí ewé lẹ̀ báyìí ó pẹ̀lú àmọ́ tá a bá wá gbàgbé ọ̀rọ̀ àná àìrẹ́ nìkan àbáṣeré ah. ẹ má bínú ìbínú ò mọ̀ pé olówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀. Ah. èmi ti gbàgbé àbí njẹ́ ń pè lágbàlagbà lù náà nù ṣe bí a bá dàgbà dé báyìí lọ mékèèké báyọ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ṣé kò wá sí. kò sí ẹ̀yin àgbà náà lẹ máa ń sọ ẹni ẹ̀kẹ́ ilé mọ̀yẹ ọwọ́ tí ń rolé ẹ̀yin àgbàlagbà náà lẹ́dẹ̀ mọ̀ ẹ́ pé ìgbà aláàmù ló máa ń fọwọ́ tó gìrì tó fi ń dúró gẹ́gẹ́ mo wá sádìyín ni orí àpèrè bàbá mi ni mo fẹ́ kẹ́ ẹ tì mí lẹ́yìn kémi náà padà kí n dọ́ba ìlàdó. kí wàá tèmi ìdálù níṣèlú ó ní bá a ṣe ṣe nílùú ìlàdó tá a wà yìí bọ́ọ̀ gbàgbé ẹ̀gbọ́n rẹ̀ adérọ́gbà nígbà tí ègorí hmm. ipò ìfàlọ́yàn bẹ́ẹ̀ni Ifá ni máa ń yànyàn ládò tá a wà yìí bẹ́ẹ̀ni bọ́ bá sì tásìkò tá a tó fọmọ míì náà lédú oyè Ifá náà lá béèrè pé ta ni o lọ́ba tán. ó yé mi ó yé mi ṣùgbọ́n ẹ̀yin náà mọ̀ pàápàá láyé tá a wà yìí kò sẹ́ni tí ò ṣàìmọ̀ ibi tóbìnrin ń bá bímọ ká tó ní kó kọ̀dé síná ṣé ń gbọ́ mi balógun ṣe rí ohun èèyàn lóhun ọlọ́run ohun ọlọ́run náà lóhun èèyàn ọ̀rọ̀ tí ẹ bá sọ fèrè tẹ́ ẹ bá fún fún ifá onífèrè tí ifá máa fún jáde bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí ifá kó fọ rí látọ̀dọ̀ irú yín. ó ti dà ẹ wo wọ́n ti ṣètò tó dáa o ètò gidi ẹ gbé gbogbo ẹ̀yin olóyè pàápàá irú yín balógun báyìí wọ́n mọ yín ni mo ṣètò tó jẹ́ pé àrọ́mọdọ́mọ yín wọ́n á mọ̀ pé ó yẹ kéèyàn máa joyè pé ah, ó yẹ àwọn èèyàn jẹ pẹ̀lú ètò tí mo ṣe lẹ̀. tó bá jẹ́ pé ọ̀rọ̀ míì tó ń bẹ tá a fẹ́ sọ ká sọ lásìkò tá a wà nílùú làdó yìí kò sáàyè fún àti fi ọba kankan lédu oyè láì ṣe pé a bá rí adémọ́lá ọmọ tó nù láì rí kò kankan tí ó gorí àpèrè kankan lẹ̀ yìí o bẹ́ẹ̀ ni kàkà kí ọba lọ́mọ wọn ò lè tó bá gbé e ibi tí ó ti fọ́ làámọ. aláìdáni ẹ alábùkù ni ẹ tani ẹ kí ló já mọ́ ta èmi bẹ́ẹ̀ ni èmi balógun bẹ́ẹ̀ ni èmi òkú tí ò jẹ ewé lòkú kan. pẹ̀lú ẹ sọ ohun sọ yẹn wájú mi ẹni àpọ́nlé ni mo pè é mọ̀ fún kan ọ̀run ládàá dání ẹ̀. ìwọ ọwọ́ nulẹ̀ ìwà tínú bá bí mi bó ṣe wà wọn ní kílí ọ̀lànà yóò sì gbé omi. tí eégún bá dán wo aṣọ àfàyà tí eégún bá dán wo aṣọ àfàyà torí mo ti sọ rí o màá tó tó sọ aṣẹrú bàbá tán ni ẹ o. èmi. o lórí irun o ah! èmi fi orí rìn wọ ilẹ̀ yìí ni eh. mi ò fẹsẹ̀ rìn wọlú o mi ò fẹsẹ̀ mo forí rìn wọlú yìí ni eh, ọ̀rọ̀ iye mi tani wọ. bọ́ọ̀ máa ń ké bá fẹ́ jogún kógún ìtàkìtà ni ó mọ̀ pa ìtàn pa yìí ẹnu ẹ̀ pé lápẹ̀kún ẹ̀ bá parí ọgbà. ṣé o fẹ́ gbọ́ mi. àpáàdì ló máa ń ṣáájú ìfọ̀nà ah. màá jẹ́ kó o mọ̀ pé mi ò ń ṣe ẹran rírọ̀ màá jẹ́ kó o mọ̀ ṣé torí pé màá ṣe bí gentleman mi ò ń ṣe gentleman o mi ò ń ṣe gentleman màá bẹ́ẹ̀ fọ́ afunfun ìwọ wo ta ni ẹ. èmi balógun mọ ni. má gbẹ wọ sọrí tẹ bá ní mi ò ní jẹ oyè yìí níṣojú yín àti wọ àtàwọn tẹjọ rò pé bóyá mi ò ní ṣe ẹ máa gbẹ máa gbẹ làgbà lédi ìdún máa jẹ lẹ́yìn. èmi ó jẹ oyè lẹ́yìn mi. ìwọ wo. oko la wá bá kùkùté oko la fi kùkùté sí lọ. tso tso fẹ tso fẹ. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ ní joyè o. balógun ọ̀nà gbéra lẹ́ni tala bọ̀nbọ̀n. Look, let me tell you, untheological specimen of identical plumage invariably congregates with the closet of proximity. I will deal with you. Ìwọ lẹnu ẹ sọ. Tó ṣe àwọn Shut up! Ah ọ wá dórí ipò bàbá rẹ mi ni mo sọ bẹ́ẹ̀ fún ọ irú ẹdìwọ ní di ọmọ yìí ṣé wọn ní ọlọrẹ kú ni ah! mo mà dáràn ọmọ ẹ mà ti ya wèrè. dadi kí ló ṣe ìyàtọ̀ wa lọ́la. ìwọ náà pẹ́ ń lu ẹ̀jẹ̀ tí ń tàn jẹ ọ̀la náà sì lọ́jọba o ọba ọya ọba tí kọ́ lábẹ́ ẹ̀yọ́ ọmọ kọ́lá ni ọba ò ní kàn ọ́ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ọba lọ́la sọ oróyè ló wọ eléyìí má jẹ́ gbọ́ba lọ́la nẹ́nu ẹ mọ́ sọ oróyè ni yọ́ ọmọ wòye yè ni yọ́ máa wòye lọ́ọ̀kan báyìí kò ní jẹ́ èmi ni mo sọ bẹ́ẹ̀. ẹ má wò ẹ má jẹ́ àwọ̀rọ̀ yìí ràn o sẹ́mi pé ikú tí bá ń pojú bẹ́ẹ̀ ni òwe ní ń pa fún ni o. ẹ wo ọ̀rọ̀ ọkùn tí ń pojú bẹ́ẹ̀ ni òwe ní pa fún ni kọ́ leléyìí o bẹ́ẹ̀ ni mo sọ sàkátàpá alágbàlagbà ṣẹtọ́ pàǹlà sẹ́fọ̀n bí ọba soje kó soje ìtí ọba sẹ́jẹ̀ kó sẹ́jẹ̀ ah, áwù ìkíní kẹ́bẹ̀ ìkejì kẹ́bẹ̀ bí kú ilé ọba pa ni ó yẹ kẹ́ ẹ mọ̀ pé tòjò nípa yàn. a jẹ́ pé kòkòrò tí ń jẹ̀fọ́ ara ẹ̀fọ́ ló wà. bẹ́ẹ̀ ni ara ẹ̀fọ́ ló wà. ẹ ẹ ẹ tó bá wá rí bẹ́ẹ̀ olóye làáhàn mi ni bàtà ké ló tù fẹ́ ẹ ẹ ta ni ìwọ fura sí. táì mo fura sí kò lè ṣe lẹ́yìn adégòkè bẹ́ẹ̀ ni olórí burúkú ìkókó ajégúnjẹran ó tó mọ̀ wí. irú ọ̀rọ̀ wo ló jáde lẹ́nu rẹ̀ hùn ẹ ń sọ irú ọ̀rọ̀ wo ló jáde lẹ́nu ó ṣe jẹ́ pé nígbà wọ́n sọ̀rọ̀ tí wọ́n sọ̀rọ̀ táì sọ̀rọ̀ ó ṣe jẹ́ pé ọ̀rọ̀ Adégòkè ló kọ́kọ́ mú sẹ́nu kí ló dé ẹjẹ́ a máa bẹ̀rù Elédùà gbogbo tá a bá ń ṣe é wádìí ohun gbogbo dájú kó o sì di etí bá ń ṣe òótọ́ ọ̀rọ̀ ọ̀bẹ̀ kó o dì í mú ah, ah, ẹ má jẹ́ a máa fẹsẹ̀ ẹlẹ́ka máa fẹnu kọ. tani tani ọ̀fẹsẹ̀ ẹlẹ́tọ́ ọkọ̀ jẹ́ mi èmi balógun ò débi ìjàdẹkùn kò solúwọ ẹbí kan bá dúró ilé ọlá tí Adégòkè gangan fún rẹ bá ń mm. bẹ lórí ìjókòó báyìí mm.

ọmọ mi la torí sẹ́yìn ní sákì sẹ́yìn ọmọ pé àjẹkẹ́ lánàá ọmọ kú lónìí àjẹ́ àná lọ́pọ̀ oníjẹ táwa ń wíru tẹ́yìn ń wíru hmm. eh, n tí wọ́n jẹ ọlọ́run fi bí o hmm. ẹni tí bá wà tí ó jẹ ọmọ wa tí wá sí o hmm. bẹ́ẹ̀ ni mo sọ. eré bí ṣe ní sá ah, ah! inú bíbí níbi mìíràn ẹ̀dọ̀ fún Hmm. Eh, mo mo mo róye mo róye pé ó dàbíi pé èṣù fẹ́ ó fẹ́ wọlé sí aláàárín ni ó fẹ́ wọlé sí aláàárín ni àwọn anígbèsù láyè anígbèsù láyè. olóyè ọ̀rọ̀ èṣù kankan kọ́ o ẹ jẹ́ á sọ fún abìfún ràdàràdà kó pà fún ẹ̀ mọ́ ah, lóòótọ́ àjẹ́ tí ń pọmọ jẹ kò sẹ́ni ọ̀rẹ́jẹ̀ lẹ́nu ẹ̀ àmẹ́mì nígbàgbọ́ pé gbogbo ẹ̀dá tó bá wà ní òkùnkùn tó ń ta fàsímọ́lẹ̀ bọ́ pẹ́ bọ́yá ó tọ̀ wọ́n padà ṣẹ̀sín ní gbangba ni. bẹ́ẹ̀ ni ó tọ́ ni o. bẹ́ẹ̀ ni ẹ̀sìn tààrà ni torí nígbà tí ọmọ bá sọnù tá à ń wọ́ eh. tó jẹ́ pọ́rọ̀ bá ṣe joyè là ń sáré kí eh. tá à ti ṣẹ̀ bẹ̀rẹ̀. mo wà náà kọ́ láti máa pa mọ́ àwọn àtàjẹ tì ẹ kò kankan tí ń tọrọ owó ẹ má ẹ má jà má síra wa ẹnì kankan wà níbi tí ò ní tí ò jẹ ni. olóyè ni olóyè ni mí olóyè ni ọ̀tún. àní bọ́rọ̀ bá délẹ̀ bọ́rọ̀ bá wà lẹ̀ ká má sáré lóye ká má sáré. kẹ́ẹ̀sì sọ fún wọn má múra àjà sí mi. a ní ẹja kò réṣù là ń sọ ẹja kò réṣù là ń sọ. kí lè sọ lẹ́nu yìí tí dùn can you guys listen to yourself. ó mẹ́niyàn là ń sọ yìí náà kò ń ṣe ẹranko àkọ́kọ́ ṣẹlẹ̀ ìkejì náà ṣẹlẹ̀ ṣé ó dìgbà tí wọ́n bá kólé ọba tán ni before you know what to do. sir we are trying our best sir gbogbo ìgbìyànjú wa pátá la ń gbìyànjú in fact gbogbo ibi tó yẹ ká ṣe investigation dey láti dé but the only thing to promise wa nípa ọmọ get back and up till now wa àti gbẹ information lọ́wọ́ àwọn people yẹn. àwọn detective officers mélòó ló wà lára àwọn tẹ assign sí palace. méjì ni wọ́n sá. And no, they need any information. Is that what you're trying to tell me? Uh, actually, sir, a she bá on sọ̀rọ̀ láàárọ̀ sir. And gbogbo àwọn kan tí wọ́n fún wa náà really the fat kankan sir. So, Abi, Tade ṣe tó wà nínú custody wa? Does it mean he may know anything about this? Hmm. Um, sir, I, I think that is possible. Possible. Uh, yes, sir. It's very, very possible, sir. Okay. We must get to the root of this case. You can go. Thank you, sir. Tadeshi. Sir. Tadeshi á dáa kó rọra ẹ lọ́wọ́ káwa náà ní rọra ẹ lọ́wọ́. màá fẹ́ kó o jẹ́wọ́ ẹni tó ń rán ẹ níṣẹ́ ìgangan kó o jẹ́ fún wa yes ṣùrí tí wọ́n bá ti lè sọ fún wa pé ẹni báyìí ló rán ẹ iṣẹ́ àwa máa lọ mú ẹni yẹn tá a bá lè ti arrest ẹni yẹn a máa release ìwọ wọ́n máa lọ títí ẹ as you can see ìyá oníyà ló ń jẹ yes i know ìyá oníyà ló ń jẹ wẹ́n tó ń rán iṣẹ́ ń sìn òun wà ní tó ti ń gbádùn ìwọ ń jẹ̀yà jẹ́wọ́ fún wa that's <coughs> all. ọ̀gá ọlọ́pàá orí yeye ní mògùn ta iṣẹ́ ló pọ̀ ọ̀rọ̀ tí mi ò mọwọ́ tí mi ò mẹsẹ̀ iye ẹ̀ ni mò ń jẹ. òyì ṣọ̀pọ̀ ṣòfin pa mi ẹ̀ṣẹ̀ mi ni mo ti mọ ẹgbẹ́ òní jẹ́ wọn lẹ́rọ̀ mo mọ̀ ṣọ́wárì tó bá jẹ́ líle òun ló fẹ́ àrídì láti fún yín tó bá dẹ̀ fẹ́ ká bẹ́ẹ̀ ṣe lónírẹ̀lẹ̀ àníyàn náà ni ìwọ fúnra rẹ̀ wà fọwọ́ rẹ̀ mú ìtọ́ bá fẹ́ ṣe understand now i'm gonna ask you again kí ló mọ̀ nípa ikú kábíyèsí. Eh, officer eh, eh, relax ṣe rí ojú tèmi mú yìí kò ń ṣe ojú tí a máa fi ọwọ́ líle mú a máa bá sọ̀rọ̀ ni. Tádé ṣe try láti ran ẹ lọ́wọ́ yes jẹ́wọ́ ẹni tó rán ẹ ń ṣe yìí jẹ́wọ́ ẹ̀ fún wọn bóyá ló mọ̀ ṣọlá àwọn kidnappers wọ́n ti kidnap adéyẹmí àtàdémọ́lá ah! and má gbọ́ o ṣorí nǹkan kan ò dẹ̀ gbọ́dọ̀ ṣe wọ́n tí wọ́n bá ti fi lè pa àwọn ọmọ yẹn kò sí nǹkan méjì tó kù fojú pé ká pawọ́ náà lọ a máa pa ẹ́ pátápátá ni ìwọ jẹ́wọ́ fún wa ká lè tètè lọ blọọkì kán má lè ṣe nǹkan tí ò ta fáwọn ọmọ yẹn tó bá jẹ́ pé o nífẹ̀ẹ́ wọn oyè ẹ jẹ́wọ́ fún wa. ṣeré àti kidnapping àti kó kábíyèsí mi ò mọ pa ẹ̀ ọ̀rọ̀ yóò yọ. ṣe ọfíìsà um, o ti ṣọ́ pé máa nílò ẹni láti ọ̀pẹ tó lọ́wọ́ ìjọba ìjọba máa ṣe fún ṣe fúgbà àwọn èèyàn bí ó tiẹ̀ wọ́n la máa ṣe fún. oya so just take him out ọbẹ̀ eh, ta mo ti kì ẹ́ nílọ̀ tó. stand up stand up ojo ojo ojo stand up take him out. Oh, tó bá mo pàkó jẹ́ kọ́kọ́ fọ ẹsẹ̀ yìí bẹ̀rẹ̀ náà jẹ́ ẹ ẹ yà come here come here are you mad are you mad or something ẹ yà come wá wá wá wá wá wá orí orí yẹ oya oya ìyá yẹn ó máa padà jẹ ó máa jẹ ìyá yẹn imagine. máa wà níbi tẹ lọ. èmi àti Démọ́lá nǹkan tó tẹ̀ wá wọ́n dà mí ni pé lórí ààrẹ ọmọ bí yẹn kò tẹ̀ wá ń jẹ́ kọ́tọ́ gbọ́ wá ń dùn mí lọ́kàn. ṣùgbọ́n ṣàní pé kí n wá ó dẹ̀ ní bá ti wá gbogbo ẹ̀ máa níyànjú ó ti dáa àbí. wá lọ wẹ̀ <coughs> pẹ̀lẹ́. Okay tẹ̀lé ọkọ <laughs> I've never heard Thank you. زيرو زيرو ilé ọ̀làdùn òní gbọ̀ngbọ̀n àmọ́ ọ̀là ní ọ̀run gidi gan ṣùgbọ́n bẹ́ẹ̀ bá gbà forí o abẹ́ ọgbà bẹ́ẹ̀ bá gbà fọlọ́ abẹ́ ọgbà o orí adé ni kò ní sùn tán o ilé ọ̀làdùn. táyé kan táyé dúdú táyé ṣùgbìrì bìrì táyé dúdú kíní kan ní ká lọ́mọ ṣe ó dájúdájú ìmọ̀lẹ̀ ń bọ̀ àtàn tó bá yá bàrà tí ìmọ̀lẹ̀ bá yọ tí ọyẹ́ sílẹ̀ àparadà ni ó ní ìyá ilé ọlá tuntun àmọ́ ọ̀la ni ọdún dídì ìbọn bẹ́ẹ̀ bá bá forí wọn adé ọ̀tún orí adé ni kò ní ẹni bí obìnrin tó bá ìtọ́ ṣe bá ṣe gbé ńlẹ̀ ní ẹ̀tẹ̀ àmọ́ ẹ máa ṣe lọ ẹ̀tẹ̀ àmọ́ ọ̀rọ̀ ikọ̀. ọlọ́run ò sùn sẹ́ bóyá lẹ́mọ̀ pé ká ẹ̀dá ò ní fi ara rìn lọ. ilé ọ̀làdùn òní gbọ̀ngàn àmọ́ ọ̀làdìyànnú gidi gan ṣùgbọ́n bẹ́ẹ̀ bá bá forí o abẹ́. gbọ́dọ̀ ló mi pé nọ́mbà ọkọ mi ẹ má mi pẹ́. ẹ madam nọ́mbà wọn náà là ń pè yìí switch off lóyún sọ. same thing náà ló sọ lọ́dọ̀ mi switch off náà ló sọ ẹgbà mi hmm. ẹ má yẹn dọ́pọ̀ ọ̀sán gbogbo ẹ̀ ṣàánú fún mi. madam ẹ ní sùúrù ṣe ẹ jẹ́ ká ọlọ́pàá ká ṣiṣẹ́ wa èmi fi ń dá yín lójú pé gbogbo wọn pátá la máa rí. ẹ wo ọ́fíìsà èmi àtọkọ mi jọ sùn mọ́jú ni nígbà yẹn pọkọ mi má dágbére fún mi ni mi ni jó jáde ó yọ jáde ni. mo understand mo understand madam ẹ ṣáà ní sọ̀rọ̀ ṣe tẹ́ ẹ̀ bá ń ṣe gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń ṣe kí lẹ fẹ́ kí mọ́mì ṣe. <gasps> ok ẹ jẹ́ ẹ jẹ́ ayọjú sí mọ́mì ẹ jẹ́ ayọjú sí wọn. ẹ dábàá mi pé wọ́n ẹjọ́ <laughs> ẹjọ́. Jalo, lọ ẹ já lọ ẹ wo ẹ tètè já lọ. kí ló ṣẹlẹ̀. Oh èèyàn tó wọlé ní ìsìn náà mú ròyìn wá pọ́n tún ti pàdé yẹmí. Ah! pàdé yẹmí o. ọmọ méjì ẹgbọ́n kí ló ṣẹlẹ̀. ó kú o ah! ó kú o. kí ló lórí àgbáwá kan náà fi báyìí o. ọmọ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ah! wá. nǹkan tó tẹ̀ wá ń ba ìlú lẹ́rù báyìí nǹkan kò gbọdọ̀ sáré kàn mí. nǹkan kò gbọdọ̀ ṣe o. nǹkan kò gbọdọ̀ sáré mọ́ o torí bá rẹ̀ mọ́ bí nǹkan bá ẹ ṣe ìjọ ọlọ́dún àmì ah, o àmì o àmì o àmì o àmì o. Ah. ọ̀rọ̀ balẹ̀ kan bá lé kan jẹ́jẹ́ mi ni mo jókòó mo ti mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́ orí mi náà lè máa dálé ṣé ẹ wá síbi wá mú mi ni. rárá sáà àwa láti wá rẹ̀ sí i a kàn fẹ́ wá béèrè ìbéèrè kan tàbí kejì lọ́wọ́ yín lórí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ sà. Eh, ẹni ṣọlẹ. ẹ má bínú sá àwọn Yorùbá ní kọ́ngùn kọ́ngùn kọ́ngùn àkórapá kọ́ngùn sọ́nà wọ́n ní kò sẹ́ni tó máa ń mọ̀wọ̀ ìyàwó ju ọkọ ẹ̀ lọ bẹ́ẹ̀ ni kò dẹ̀ sẹ́ni tó máa ń mọ̀wọ̀ ọkọ bí ìyàwó ẹ má bínú sá ẹjọ́ akẹ́kẹ́ sọ díẹ̀ fún wa nínú àwọn ìwà tí ọba adéọba máa ń wò nígbà yìí wọn. Ah, ẹ ṣe ẹ̀gbọ́n mi ò lápọn ẹ̀gbọ́n mi ò ní àpọn rárá rárá àmọ́ ní àtẹnumọ́ hmm. ah, ẹ̀gbọ́n mi látẹnumọ́ ṣe rí bàbá bàbá àwọn bàbá tó wa. òwú náà ti wá tẹ̀lé ìdò ẹ̀dẹ̀ mọ̀ pé òwú wọn rán àwí ìmẹ́nu kúrò ní ti òwú. ẹ bọ́ sà ǹjẹ́ tiẹ̀ lè sọ fún wa bóyá kábíyèsí ní gbólóhùn àsọ pẹ̀lú èèyàn kan kó tó di pé wọ́n jáde láyé. Ah! ẹ̀gbọ́n mi ò máa jà ó ti hàn. ṣùgbọ́n èèyàn ò lè jẹ ọba kó má lọ tà bẹ́ẹ̀ni èèyàn lè jẹ ọba kó má ní ọ̀tá gbogbo tó ṣẹlẹ̀ ó lè jẹ́ àfọwọ́fà ẹ̀gbọ́n mi ni. náà pé èèyàn ò ní ìjọba kan má ka ìwọ̀n fún. Ó lè jẹ́ wípé ẹ̀gbọ́n mi fúnra rẹ̀ ló bu májèlé sí i. inú tí tó mú káṣírí má bàa tú torí pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ wẹ̀ lọ́wọ́lọ́wọ́ kó má jẹ́ pé ó ti ṣẹ̀ sí nǹkan kan ló jẹ́ kán tètè wà wọ̀rọ̀ kọ̀míṣánná. ẹ má bínú sáà ẹ jọ àwọn nǹkan ìwọ̀wọ́ ló lè jẹ́ kó bá gbé ògùn jù. bí wọ́n bá jẹ ọba ó láwọn ìwọ̀ kan tó máa ń kà fún un bí wọ́n bá ti wá ṣe àwọn àṣìṣe yóò ti di dandan kó ṣígbà wò ṣìgbà wò. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ó di dandan kó ṣìgbà wò téèyàn bá ti ṣe àwọn nǹkan kan tí ò yẹ kó ṣe elérò àsùnbí. Hmm. ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ jẹ́ ká dé ẹ bá lọ wò ẹ jọ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ̀yin ìyàwó ẹ máa bọ̀ ẹ máa bọ̀. ṣé o mọ tí yóò ni. ẹ wò ẹ wò dání. ẹ wò bá ṣe rí rè ẹ wò bá ṣe rí rè ẹ wò ẹ bá ṣe rí rè o. Dẹ́bọ̀lá! Dẹ́bọ̀lá! Dẹ́bọ̀lá Bá ṣe bọ́tà la Bá ṣe bọ́tà la Bá ṣe dé tà la o àmọ́ ah, bó ṣe jẹ́ ah, ayé ayé ìkúnlẹ̀ àbí àmọ́. ẹ. Come Sir, would you get our boys ready, sir? Okay. Uh, mo ti bá àwọn olóyìn yẹn sọ̀rọ̀ and they told me that the money is ready. Okay, sir. Ìwọ àti Dèjì, ẹ make sure pé ẹ ṣiṣẹ́ ilé iṣẹ́ kẹ́dẹ̀ get our boys yẹn arrested. Is that clear? Yes, sir. You can go. <sighs> nínú ìlú ìlú àwọn guys ní guts ok. kí ló dé kí ló ṣẹlẹ̀. kí ló jẹ lójú ẹ. adégòkè àjàbọ ẹ tó ń pè gèdè bíi pé ẹyẹlé mi ò gbọ́ ẹyẹlé mi kúkú gbọ́ títiri ní tiri kìdẹ́ ń ṣe pẹ́rùjà ló ń bá o mo kàn fẹ́ jẹ́ kí òjò ẹ̀sìn ẹ̀ tó ṣú kọ́rọ̀ ni kí n tó mọ orú ẹ̀sìn tí màá fi ẹ ṣe. mo mà dáràn kẹ́ ẹ máa gbà mí mo rò pé ilá ni màmá ẹ̀ ń tà lọ́jà ọba ṣẹ́mi ló ń wẹnu sí ẹ́ gbọ́nà tọ́mátì ẹ̀ sọ pé ẹran kó fẹ́ dùbù ẹkùn ṣébi ìtajà ni gbọ́ ọjọ́ tí ajá bá dùbù olóòlà níjú ọjọ́ yẹn ló máa fẹ́ jẹ́wé. dá padà tí ṣàǹgbọ́ bá ń paraba tó ń fa ìrókò ya bígí láti tèmi kọ́ adégòkè gbogbo ọgbọ́n tó ń da láti dórí àpèrè pátápátá ni mo mọ̀ àmọ́ kàkà kíkú má jẹ ṣèṣe ayé àfi ṣàwàdà lásán ni. wo ṣòro yé lọ́rọ̀ ẹ ó <laughs> lè jọba ìlú ìlójú mi èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. mo tẹ wú ẹ mi ò rí ẹ mi ò rí ẹ ìwọ dànù mi ò rí ẹ o ìwọ ṣá tọ́balẹ̀ rọ níwọ̀ ló máa kọ̀yàn pàṣẹ ìmọ̀ràn ìgbín ni wọ́n bí look at my face wojú mi wọ́n dáadáa iná ni mí o èmi ò mẹ́ńtọ́ dá mi o tó o bá fi orí jóná màá jẹ́ kó gbóòórùn ara ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wá gbọ́. kí obìnrin ta àtọ̀rìn kí ọkùnrin ta àtọ̀rìn ó dá mi lójú wípé ẹnìkan ó máa ná mi lẹ́sẹ̀ ju ẹnìkan lọ ọ̀dẹ̀. ọmọ yẹn dẹ́fẹ̀ẹ́ fi kú ṣe fàjẹ́ mo rò pé tètè dé ń pè ẹ́ tí ó máa ń tọ́ ń jẹ́ bẹ́ẹ̀ tètè dé oró má di ìyá ọmọ àwòdì ìyá ẹ ló máa ṣá kí ló ń ṣọmọ yìí. ó dẹ̀ ń jẹ́ kí n rẹ́rìn ṣá tó bá mọ̀ mí kò ní kò ní máa ṣe ogún tó ń ṣe mo rò pé màmá ẹ̀ ń ta ilá ilé ọ̀làdùn òní gbọ̀ngbọ̀n àmọ́ ọ̀la ní ọ̀run gidi gan ṣùgbọ́n bẹ́ẹ̀ bá gbà fórí o àbẹ́. ọgbọ́n Ọ̀rúnmìlà ọmọ alẹ́po lábẹ́ wọn ọjàdí alẹ́ran lábẹ́ wọn ọ̀jẹran fífí alákẹ́dún ọmọ ilé alágbẹ̀ẹ́dẹ́ orí wọ̀yà ibi wọ́n gbé rọgbà àgbúndègbín ibi wọ́n gbé rọgbà ahún dáhùn ibi wọ́n gbé ràwọ̀lọ̀lọ̀ lẹ́ẹ̀dẹ́rẹ̀ ire ah. ọ̀yẹ̀kú pàbà ire lórí ifá hmm. ọ̀yẹ̀kú pàbà tòkè bẹ́ẹ̀ ní òléègún adéámúlámọ̀tán eléyìí tó dégbò sẹ́sẹ̀ òsì tó ń lọrẹ mọ́tọ̀tún lámọ̀tán ó ara rẹ ló ń tàn jẹ́ ó ah, ifá sọ̀rọ̀ o. kí ni ifá wí o. Hmm. bí gbòǹgbò bá gún ni lẹ́sẹ̀ tá a lọ rè é yàdá ọmọ aráyà máa kọ́ ni lẹ́sẹ̀ tí ó ju gbòǹgbò lọ kòkòrò tó jẹ̀gbá ìdí ìgbà ló wa ńṣe là ń fewé èyèrè pewé èyèyè tá à ń fewé ìrókò pewé oro tádéṣe ti ń bẹ láhàámọ́ òun kọ́ mọ́ nǹkan kan ìyá oníyà ló ń jẹ. ìyá oníyà. bẹ́ẹ̀ni. awo. láhàn mi ni bàtà ké ló tún fẹ́ ọ̀gángan bí ẹyẹ bá gọ sí ni ẹ sọ fáwa káwa ọmọ bá sì jùkú ẹ. tẹ́ ẹ rí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ètùtù là á ṣe sí ọ̀nà kan ṣoṣo tó wọnú ìlú yìí wá lágbètùtù yìí ká ohun ètùtù lọ́nà mọ́kànlélógún nínú gbá mọ́kànlélógún àti àwọn ọmọ obìnrin mọ́kànlélógún tí wọ́n rẹwà tí wọ́n mọkùnrin rí ni wọ́n gbẹ́tùtù ọ̀hún bá a bá ti wá gbẹ́tùtù náà tán ó dá mi lójú pé lẹ́yìn ìjọ méje àwọn ọmọ ọba ọ̀fẹ́sẹ̀ ara wọn rìn wá sínú ìlú. ọ̀dà Ifá kí lohun ẹbọ kí lohun ètùtù. àwọn ohun tí wọ́n fi ṣe ìṣẹ̀dálẹ̀ ìlú yìí ń lohun ètùtù. aṣọ pupa aṣọ funfun ìyẹ̀rù òfun ìlẹ̀kẹ̀ iyùn àtàrẹ atóbi ẹ̀là orógbó àtàwọn ọmọbìnrin tí mo sọ yìí ńlẹ̀bọ́ bá fi ńlẹ̀bọ́ bá dà lẹ́bọ́ dòde ọ̀run koroko ẹni mojúsùsù náà ni ọmọ àtìtù ó dáa bẹ́ẹ̀. hallelujah hallelujah hallelujah. àṣìyé ìgbésẹ̀ ìbàdàn ẹkú ìjòkó ìyàwó mi dẹnu tó mú wa ẹ lọ sá. ẹ rà mà. ẹ kú iṣẹ́ olúwa sá. ẹ sì mà. ọlọ́run aṣàgbára dọ̀tún. àmín mà. Hmm. Oh, olúwa èmi ni mo ní kí ọkàn yín pè yín wá. Oh, hmm, olúwa ṣe rí ọ̀rọ̀ yín ò gbàdúrà bẹ́ẹ̀ ni kò gbàwẹ̀ àti irú ọmọ bí yín ọwọ́ yín ló wà. ọwọ́ mi báwo. Hmm. bẹ́ẹ̀ ni ẹ̀mí ah. mímọ́ o ṣé tí n bá bá yín sọ̀rọ̀ ṣé ẹ máa gbọ́. màmá wa ṣe ní ìtàbá ní kìí ṣe kí nítorí ọ̀rọ̀ mi máa bọ̀. ọlọ́run mi ìwọ ni màá sìn títí ayé o àmì o ọlọ́run mi ìwọ ni màá sìn títí ayé o àmì o. ẹ ó ń lu à bẹ́ẹ̀ ni ọlọ́run á gbàdúrà yín. àmín àmín jésù. a mi rí nígbà kan rí. tí ẹ lè bá dá májèlé lórí ẹ̀ lọ́sọ̀fún ìkàlẹ̀ mímọ́ ni màá dúpẹ́ ṣé ni màá yàn ó àìníye lóore jésù ṣé ni màá dúpẹ́ ó bàbá ah, ṣe rí iṣẹ́ tán gbé fún yín gbà yẹn. Mm òun ló ṣokùnfà ìrọmọbí yín. Ah! Eh! Hmm, olúwa. kí ni ṣíṣe alàgbà. Hmm, bẹ́ẹ̀ ni ah! Ah, ẹ̀mí mímọ́ o. Hmm. madam tẹ bá fẹ́ wá di ọlọ́mọ láyé tẹ fẹ́ fi inú yìí ṣoyún tẹ sì fẹ́ fẹ̀yìn gbọmọkọ ẹ lọ ṣàtúnṣe àìṣàtúnṣe tẹ bá gbọ́ pa òjò ló kàn ó ẹ gbọ́ ohun tí ẹ̀mí ń sọ. olúwa pásítọ̀ àtúnṣe irú èwo ẹ ṣàlàyé fún mi. madam ẹ lọ tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ náà ọ̀rọ̀ tẹ́ bò ní kọ̀kọ̀ ẹ tú sí gbangba ah. mo sì mọ̀ pé àdúrà yẹn á gbà. torí tẹ́ ẹ bá ṣe tẹ́ bá gbọ́ pé ah. òjò ló kàn àdúrà yẹn á gbà. ọlọ́run mi rírẹ ni máa sin títí ayé o àmì o. Mm. máa ń pe ọ̀rọ̀ yìí lówó mọ̀ náró nù ibo la fẹ́ bá yàrá ọ̀rọ̀ ìjà náà. ọ̀yẹ́ nìkan kan bẹ́ẹ̀ni bọ̀ ṣe tẹ wàá rí ìkọ́tọ́ wá kọ́ ìmúlò nínú nínú ìwádìí táwọn agbófinró ṣe adúrógòkè àbúrò ọba wọn ní ó sọ pé àwọn nǹkan kan wà tí ọba gbọ́dọ̀ ṣe tó bá wà lórí ìtẹ́ ìbọn ṣe lóòótọ́ ni. lóòótọ́ ni ṣe rí tí ọba bá ti wọ ìgbòbi ó ní àwọn ìgbò kan tí wọ́n kà fún ọba tí ò gbọ́dọ̀ ṣe. ká wá gbà wípé ọba ṣe mistake ó ṣe irú àwọn nǹkan yẹn kí ló máa ṣẹlẹ̀. Ah, ah, nǹkan burúkú ni o ọlọ́mọjà rí o inú ọba bẹ́ẹ̀ mọ́ sí gbáwé o. ẹjọ bí irú àwọn àpẹẹrẹ wo lèèyàn máa rí. Ah. ṣe rí lórí ọ̀rọ̀ tó wà lọ ẹ wo bíi ẹ má lu ẹ̀dára yín láàmú bẹ́ẹ̀ ni àbúrò ọba adégòkè ó ní kán mú dáadáa kán sì tẹ táde sí inú dáadáa torí ọwọ́ àwọn méjèèjì ọ̀wọ́n lọ́rọ̀ tó wá lé bẹ́ẹ̀ mo sọ fún yín. Eh, agogo ẹnu àgbàlagbà kan ẹ máa ṣe kí ló bá ìwà ṣébí ìṣèjú àwọn olóyè ní eléjù bàrà ti dífá tóní tádé ṣe ò mọ́wọ́ kò mẹsẹ̀ nípa kú kábíyèsí. Ah, ah. ẹ dákun ta ló wá pa kábíyèsí. Ah, ìyìn ọ̀yẹ́ nìkan kan ọlọ́ọ̀ nìkan nìyí yé. mr um, tádé ṣe ṣẹ́rí fífi sílẹ̀ tán fi ń sílẹ̀ ṣe kò mí ìgbà tí bọ́ọ̀nù kéèsì is that understand? àmọ́ àwọn olóyè ìlú rẹ̀ àwọn lọ́ọ́ ga fún sílẹ̀ kájẹ́ kẹ́ padà sáfún. ẹ make sure pé gbogbo movement ní pátá gbogbo movement ní pátá kò gbọdọ̀ kọjá àánú àfihàn. and any attempt tẹ bá make láti sá lọ tọwọ́ ọlọ́pàá bá báyìí i make sure pé ẹ pẹ́ lẹ́wọ̀n. is that clear? yes sir yes sir yes sir. good officer rose. sir ọ̀gá ti sign bail bond wọn so gbogbo ẹrù rẹ̀ tó wà lọ́wọ́ yín ẹ dá padà fún kẹ́ mú lọ sáàfin ẹ make sure báwọn ọlọ́pàá bẹ̀ ọ́n mọ́nítọ̀ ẹ̀ dáadáa is that clear? yes sir. please take him out. ẹ ṣe o ẹ ṣe sà. ẹ ṣe o ẹ ṣe o ẹ ṣe o. Bọ́lá kí la fẹ́ ṣe sanwó ètùtù tó náà fẹ́ gbé ní palace kí ló pè ní pé ètùtù ṣé wọ́n fẹ́ bá wọn gbẹ́bọ ni. ṣé o gbọ́ tí wọ́n sọ wípé virgin twenty one ló gbọ́dọ̀ gbé ẹbọ yẹn. Hmm. èmi ò gbọ́ o ó dáńbo ló ti gbọ́. ó dá ṣé mo kọ́ máa sọ wípé etí ọba nílé etí ọba lóko èèyàn ló ń jẹ́ bẹ̀ àwa tá à ń jẹ́ bẹ́ẹ̀ ni. Hmm. mo kú gbọ́ ni. sórí ìwọ pẹ̀lú gbọ́kúgbọ́ ẹ̀yìn kọ́lọ́ má jẹ́ kó lọ gbọ́ etí etí ẹ̀ máa fi di àti pé gan kí ló kún ẹ pẹ lọ́rọ̀ virgin fi tí wọn tí wọn ní kọ lọ wá wa ṣé virgin ìwọ ni. virgin lèmi èmi ò tí ì mọ ọkùnrin. ah you say what àní virgin ni mí mi ò tí ì mọkùnrin. ìwọ virgin ìwọ èmi ìfẹ́ sọ̀rọ̀ mi síta. ìwọ virgin. o ò ní trust mi. èmi gan gbọ́dọ̀ yẹ kí n sọ pé virgin mi ṣòro complexion mi ni mo dúdú. bàbá mi ni mo jọ. ìwọ ti pupa jù wá tètè ṣá ẹ. bàbá bàbá mi ni mo jọ. ó dára ìwọ <laughs> a jẹ́ pé virgin lèmi gan <laughs> nǹkan ń ṣẹlẹ̀. pẹ̀lú gbogbo ohun tó ń ṣẹlẹ̀ náà àfilẹ̀ sọ pé yẹn padà sí sùn. ẹ wọ ẹnu ìṣòro ló jà rẹ. bákan lọ́wọ́ má ti èrú lẹ̀ dá lóhùn bó ṣe wà yẹn èmi èmi tèmi ti sọ fáwọn ẹ̀ṣọ́ tó wà ní géètì pé kó má jẹ́ kárábìnrin yìí jáde síta adéṣẹ́wà o ò lè jáde síta mo ti sọ fún ọ ní jẹ́ òkúrò déètì yẹn torí ẹni tí wọn náà máa fi tiẹ̀ kó bá níwọ náà wá báyìí. mọ́mí ṣé mi ò ní padà sí skul ni. adéṣẹwà ìwé kíkà ẹ kọ́ ló ṣe pàtàkì lọ́wọ́lọ́wọ́ nísìnyí báyìí ní àsìkò tá a wà yìí àlàáfíà ẹ àti wẹ́ọ̀bì ni òun ló ṣe pàtàkì sí mi Deborah bẹ́ẹ̀ ni. kí ni àrídájú tí wọ́n rí tó o fi mọ̀ wípé Deborah ti mú kún. àárọ̀ yìí ni mo gbọ́ tó ń sọ fún Bọ́lá wípé òun ò tí ì mọ̀ fún un. ó dẹ̀ dá ẹ lójú. fúnra rẹ̀ ló fẹ́ràn rẹ̀ ṣàlàyé fún Bọ́lá kò tí ì mọ̀ kan. àbùṣebùṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀.

àṣe ní í ṣe lásán pàǹsà ẹ ò lè díṣẹ́ ọlọ́run. ṣó ṣe ń bínú sí mi ni. kí ni pọ́blẹ́mù ẹ̀ woman yìí kí ló ṣẹlẹ̀ kan kí ni pọ́blẹ́mù ẹ̀ náà ó dẹ̀ fi mílẹ̀ kó yẹ kí n relax kó yẹ kí n sùn látàárọ̀ tí mo ti jáde. ṣó ṣe ń bínú sí mi kó yẹ kó sún bí báyìí náà. ok wọ́n ló máa bedroom mi àbí wọ́n ló máa sọ bí tèmi máa sùn nínú ilé mi eh, àbí. ẹ bọ́ you are not meant to be here ó yẹ kó wà nínú yàrá pẹ̀lú mi nínú àwọn jẹ́ kí n sọ kíní kan fún ẹ èmi àti ẹ a lè jọ sùn sínú yàrá yẹn ọ̀ǹtì tó bá tó ṣe nǹkan tó yẹ kó ṣe tó bá ti ṣe nǹkan tó yẹ kó ṣe ẹ eh, ẹ eh, it is there mo tó lè mọ̀ nǹkan tó máa ṣe lérò rẹ ṣé o gbọ́ nǹkan tó mo sọ fún ẹ ok ọdẹ ló pè mí náà. lórí o abẹ́ ọgbà bẹ́ẹ̀ bá gbà fọlọ́ abẹ́ ọgbà o orí adé ni kò ní sùtà o ilé ọ̀làdùn. ọlọ́gbà yìí o ọlọ́gbà yìí o ọlọ́gbà yìí o ọyọ ẹ̀rọ gbà yí mi ká ẹ̀rọ gbà yí mi ká nítorí pé kí ni ìró kan mọ́gbọ́n ni mo fi bá àwọn èèyàn ládó ìrọ́lù bàmùbàmù bàmùbàmù bàmùbàmù ni màgbọ́ bàbá wọn yà nífọ̀ èmi tí mo rí ọ̀nà títí mo dé lu òṣòro kí so níbi tí kú ti ń pa wọ́n lẹ́yọ lẹ́yọ lẹ́yọ ìjà ìwọ ẹkú kí ló dé ó nítorí èṣù fún láyọ̀ ní tó fojoojúmọ́ gbọ́ra lọ́wọ́ èṣù pé kẹ̀dọ́ ti fi dọ́kan dúpẹ́ èmi wá dúpẹ́ tèmi lónìí o ẹ má jẹ́ ohun mi ẹ má jẹ́ ohun mi òní ògúndógúndó mo ti bá wọn jẹ nínú yín àrò ló ṣe bẹ tiẹ̀ tí mo kọ́kọ́ bù jẹ níbẹ̀ sí gbígbà dáná fi gbómi fún mi eégún lé bẹlẹ́gbọ̀ọ̀tún àwọn abọ̀rìṣà lẹ́bẹ̀lẹ́gbọ̀ọ̀sì mọ́tò ẹjẹ́ àwo ọbẹ̀ jẹ́ ìjọba ìgúnnugún ayé o ìgúnnugún ayé o ẹ̀yin tẹ́ gbé ẹbọ bá rìn pọ̀lú ọ̀run dáadúró tẹ́ gbèsè rẹ̀ bọ̀ wọ́n ẹ̀rọ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kẹ́ wọ́n já mi nígbè tèmi ẹ̀ wọ́n já mi nígbè tèmi ẹ̀yin ọmọdé dà ẹ̀yin dà ọyẹ jáde sí mi ẹ̀jọ̀ ojú sí mi láwọ̀ níyàn ẹ òní òkúndókúndó mo ti bá wọn jẹ yín àrò ló ṣe bẹ́ẹ̀ tẹ̀ tí mo bá wọn bùjẹ́ níbẹ̀ ṣe bí gbàdá ni wọ́n fi gbọ́ mi fún mi eégún lé bẹ́lá pọ̀ tún àwọn àbọ̀dìsá lẹ́ bẹ́lá pọ̀ sùn wọ́n wá pa kiri bó tó ṣe tí àwọn ọmọ ẹ̀jẹ̀ ń jọba ìgúnnugún ayé o ìgúnnugún ayé o ẹ̀yin tẹ́ gbé ẹbọ ọba rẹ̀ kọ̀lú ọ̀run tẹ́ dúró tẹ́ gbèsè rẹ̀ bọ̀ olùdẹ́gun àjàdẹ́gun ọlọ́bì àjẹkọ̀ ní dẹ́gun kó tó wọ̀ níwọ̀ àgbàrá òsì ní kó tó wọlé ní ọba lágídí ọwọ́ aró kanara ó ti là kanara èwí ló ń bẹ lóde ayé ẹ̀gbà ló ń bẹ lóde ọ̀run nítorí pé kí ni òní ògúndógúndó mo ti bá wọn jẹ yán àrò ló ṣe bẹ́tẹ̀ tí wọ́n bá wọn bùjẹ́ níbẹ̀ ṣe bí gbàdé náà fi gbọ́ mi bómi eégún ilé bẹ́lá pọ̀ tún àwọn bòrìṣàlẹ̀ bẹ́lá pọ̀ sí wọ́n wá pa kírírírí mọ́tò tẹ́tí ẹ̀ wo wọ́n fẹ́ jẹ́ ìjọba ìgúnnugún ayé ẹ̀yin lẹ gbé ẹbọ bá rè kọ́ lóòrùn jọ kínní àná ẹ sì ló tà gbèsè rẹ̀ bọ̀ ọyẹ wa gbélé náà lọ́wọ́ mi àjẹ́ ọ̀gbọ́dọ̀ pọ̀ máa wo bàjẹ́ bá pọ̀ máa wo ilẹ̀ lọ́dà ẹ̀yin ọmọdé yìí ọdún kan o ọ̀là kan rárá ẹ̀jẹ̀ lọ ẹ̀jẹ̀ lọ ọdún kan ara lóde ayé àníkọ́nà kan ara lóde ọ̀run àwìn mọ̀ yẹ̀ hùn àwo ni ọ̀rọ̀ tá a jọ sọ ọ̀gbẹ̀rì ọ̀gbọ́dọ̀ gbọ́ àwìn mọ̀ yẹ̀ hùn àwo ni ará ìlàwẹ̀ mo rẹ́pọ̀ o ará ìlàwẹ̀ mo rẹ́pọ̀ o ará ìlàwẹ̀ mo rẹ́pọ̀ o ará ìlàwẹ̀ mo rẹ́pọ̀ o epo ni mo rù kò sì gbọ́dọ̀ fọ́ ará ìlàwẹ̀ ará ìlàwẹ̀ mo mo rẹ́pọ̀ mo rẹ́pọ̀ ibi àbíta dé yìí o àbùsẹ́bùsẹ́ saki mọ̀mọ̀ tó lọ́rọ́ wọ́n dá mi lójú pé jẹ̀bú ló lè pè àwọn ìjàlẹ̀ lọ́làṣẹ oró tó ń bẹ ní saki mo pè yẹn wá jẹ́ mi ní mòho èpè tó ń bẹ ní jẹ̀bú mo pè yẹn wá jẹ́ mi ní mòho àṣẹ tó ń bẹ lẹ́nu àwọn ìjàlẹ̀ mo pè yín náà ẹ wá jẹ́ mi nípa ètè mi nítorí pé kí ni bá fi gulugi èyí ó gbóhùn gini ògbólógbò ewúrẹ́ ló ní tuẹ́tuẹ́ lẹ́nu ògbólógbò àgùntàn ìyún àsìmọ́ ní jọ̀lọ̀jọ̀lọ̀ jọ̀lọ̀jọ̀lọ̀ jọ̀lọ̀jọ̀lọ̀ lọ́rùn olódìbá fún àrá àrá ọmọ ajá mọ́jẹ̀bi àrá tó bínú wọnú gbó ọ̀pàgbà ẹran wọ́n ní ìwọ àrá o ti jẹ̀bi àrá lòun ọ̀jẹ̀bi àrá bínú wọnú gbó ọ̀pàgbà ẹja wọ́n ló ti jẹ̀bi olóhùn ọ̀jẹ̀bi àrá wá bínú wọnú ìlú ọlọ́ọ̀rẹ́ pa igba èèyàn wọ́n ní ìwọ àrá o ti jẹ̀bi àrá lòun ọ̀jẹ̀bi gbogbo tí bá sílẹ̀ yìí lónìí wọn gbọ́dọ̀ jẹ̀bi ayé ẹ̀yin tọ́lá yóò ẹ má béèrè lọ́wọ́ mi ẹ béèrè lọ́wọ́ àwọn ìyá egúnnugún ayé o ẹ̀yin tẹ́ ẹ dúró jákè ní àná gbé ẹbọ bá rè kọ̀ lóòrùn tẹ́ gbèsè rẹ bọ̀ wa gbélé náà lọwọ mi ẹgbẹ́ ayé ti wí kẹ́gbẹ́ ọ̀run ọgbà nítorí pé kí ni ó ti nú kanran lóde ayé mo fẹ́ kọ́ là kanran lóde ọmọdé ojúkòrò jẹ ní lótú ah. yìí ìmúlẹ̀ tá a ṣe fọ́ọ̀rùn mi là ń gòkè ní àná ó ní pé àjẹkù ní pọmawo bàjẹ́ bá pọmawo ilẹ̀ lọ́dà. àwọn gbanu rẹ sọ̀hún irọ́ ló pa ó ti fi gúdúgí ó ti gbóhùn igi ó ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ó ti gbóhùn ọ̀pọ̀ lónìí ló mọ̀ pé yàrá kejì gbà kù kó tún gbàjá. àánú yín máa ń ṣe mí káyìn kékeré ẹlẹ́yẹ tẹ́ ẹ̀ tí ì gún yẹ èmi ọ̀sán pé káyọ̀ mọ̀ mú tábà àmẹ́yìn kéyìn tó tábà nù ẹ̀yẹ tí jẹnu rẹ̀ bá jábọ́ sọ́kùn lélẹ̀ ni yóò di àpasun. ẹ bọ ilé òye wọlé. wọlé wọlé bọ́ọ̀ bá wọlé bọ́ọ̀ bá bí ìyá yín rẹ̀ tẹ́lẹ̀ sí mú kun yín nìkan lórí èrò tó gbọ́dọ̀ fọlẹ̀ ẹ̀yẹ tó ọmọ lọ́mọdá ẹ̀yẹ ọ̀dọ́mọdá tó rọ̀. kàlàfíà jọba kírun bí kẹ̀yìn kàlàfíà jọba kírun bí kẹ̀yìn dà kàlàfíà jọba káyé tán kàlàfíà jọba láàfin. dákọ lọlé ẹkọ kan. Ah. Eh, pẹ̀lẹ́ eh, ọpẹ́lọpẹ́ elédùà ewu náà ìpàwòdì akíọkú ewu akíọká àbọ̀ sáàrin wa eh, orí àwọn alálẹ̀ tí ń tì ọ́ lẹ́yìn tó fi há síbi ọlọ tó fi dé Elédùmarè ò ní fi ọ́ lẹ́ǹgbà pọ̀ mọ́. um, Prince ó ní àwọn òbẹ̀rẹ̀ kan táwọn máa bí yín lẹ́yìn nǹkan wa kan torí ọwọ́ wa gbọ́dọ̀ bá àwọn tó iṣẹ́ burúkú yìí. ẹ ṣeun ọlọ́pàá ọkọ ọba àtàdá ọba ò ní ṣayín lẹ́sẹ̀ ìbọn ò ní ṣèèṣì bá yín o wọn à ní dojú ọ̀tá kọyín tààràtà èmi ni mo sọ bẹ́ẹ̀ ẹ wo ẹ wádìí gbogbo àwọn tó jẹ́ amòòkùnṣìkà tí wọ́n dúró nínú òkùn tí wọ́n sọ̀kò nílé ọlá ẹ tún ọjà ẹ gbìyànjú kẹ́ ẹ rí pé ẹ wú wọn tegbòtegbò kí wọ́n mọ̀ lọ rẹ di àkékù ejò wọ́n mọ̀ bá àmọ́ aṣòro bí agbọ́n ẹ ti gbọ́ Olódùmarè ó fún mi ṣe o. ẹ dákun gbogbo àwọn síkírọ́rìtì tẹ́ ẹ fi sí ààfin àti gbogbo àwọn tí ń sọ gbogbo àdúgbò tó ní í ṣe pẹ̀lú ààfin ẹ fi kún wọn ẹ jẹ́ wọn pọ̀ sí i ayan ilé ọba nǹkan kan gbọ́dọ̀ ṣe o abẹ́rẹ́ ilé ọba ò gbọ́dọ̀ bọ́ sọnù o bèlè ń ta ṣe ewúrẹ́ ilé ọba torí pọ́ jẹ́ afitalakọ̀wé bọ̀ ni bó ṣe ṣẹlẹ̀ wọ́n yẹ ká rán Ṣàngó ni kí Ṣàngó bá gbogbo bẹ̀ jẹ́ Ṣàngó tí ó máa là. òòṣà tí Ṣàngó ò lè nà ó lè sáré ni eré ló lè sá o. ó lè sáré ni. olóyè ẹ̀yin ẹ̀ máa làágùn jìnnà wọ́n ní ìtura mú òun níjà ẹkùn àwọn náà ti wá múra lẹ́dẹ̀ wọn báyìí. ìdágìrì yìí sì já mọ́ lẹ́yìn ẹkùn ikú ò ní já yín. olórí ọmọ tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yín yìí ọmọ yìí ò gbọ́dọ̀ gbàlejò kankan mọ́ báyìí kọ́ fara lélẹ̀ kọ́ wẹ̀ ìwọ ayọ̀ọ́lá ṣe ń jẹ fún un bòmí fún kọ́ wẹ̀ kó lóògùn kó sùn dáadáa bẹ́ẹ̀ ni kẹ́ni bá béèrè ẹ̀ kò sí ń lé ní o ẹ ti gbọ́. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ọ̀yọ́ ọlọ́pàá ọbẹ̀ bọ́ 我能不能？我真的是，我为了他奋力。ṣé òun lọ ìgbà ni àbí ojú kù gbé wa láti ọ̀dọ̀ rẹ̀? ṣé kò sí ọ̀rọ̀ lórí ọmọ ọba tí mo bá yín pààrọ̀ lọ́jọ́ sí mi ẹ ó ti bà mi jẹ́ ó ti bà mi jẹ́ pátápátá. lọ́nà o. I've been married for the past fifteen years mi ò rọmọ bí eh. mi ò lóyún àárọ̀ dálẹ́rí olórí uh-huh. medically i've tried everything uh-huh. olórí mo mm. try IVF nothing is working mm. nígbà tí gbogbo ẹ̀dẹ̀ sún mi mo lọ rí pásítọ̀ mi uh-huh. pásítọ̀ mi ló jẹ́ kí n máa mọ̀ pé mm. ó láṣìírí kan tó wà láàrin mi àti ẹ̀kọ́ tí n bá dẹ̀ jẹ́wọ́ mi ò ní eh. bímọ eh? mo dẹ̀ ti rẹ́ẹ̀dì àti jẹ́wọ́ ah! èèwọ̀ Fọláṣadé. o fẹ́ lé mi kúrò láàfin. olórí ah, èmi náà fẹ́ bímọ ah, àbí ṣé màá wà láyé lásán mi ní bímọ lẹ́fẹ́ kémi náà kápò rẹ̀. àlejò ni àlejò ni mú fọláṣadé wàá máa lọ ògiri létí o um, tó bá di ọ̀la hmm, pàdé mi ní ọ̀la school hotel ní òkèèrà ńlá àjọsọ dáadáa ń bẹ̀. ẹ lágbo mélòó

我这个，我这个，我这个是发短信，哎呀妈呀，哎呀，这个到底是怎么的事？不是。 olórí òkú tẹ́ ẹ rẹ ti yọ síta gbogbo bẹ́ẹ̀ ṣe gbé òjò fún àìná tí ẹ gbé ẹ̀nà fòjò gbogbo ẹ̀ pátápátá ni fúláṣẹ́lẹ̀ ti ṣàlàyé fún mi. ọkùnrin ah. ah. tú mi láṣìírí. ẹ má ṣe àkọ́kọ́ ṣebí torí pé tó bá tásìkò àtijọba wọn ò lè fọ́ máa lè jọba òun ló yẹ kẹ́ ẹ lọ gbé ọmọ àdùnní coke kẹ́ gbé fún olórin láwùn <laughs> ẹ pàtẹ́wọ́ fúnra yín ẹ̀yin lẹ gbọ́n jù. Ah. Yétúndé jọ mo fi Ọlọ́run bàbẹ bá mi sílé má pa mi síta jọ má tù mí láṣìírí dáṣọ àṣírí bò mí ah, eré ọmọ ni mò ń sá eré ọmọ ni mò ń sá jọ òde jọ. àwọn ọmọ náà wà dábàá. ah hmm. ah. kọ́ ti kú mi ò rí wọn mọ́ ó tẹjọ ìtúndé má jẹ́ kí tèmi gbé láàfin má jẹ́ kí gbogbo ìyá mi já sásọ ó tẹjọ jọ má tú mi láṣìírí jọ. a ti bùyàn láṣìírí ọ̀lẹ torí èyí tó dẹ̀ tún ní kúre náà ọwọ́ àì ló máa fi fà á tí a bá fẹ́ kí n tún yín láṣìírí ọkọ mi ló gbọ́dọ̀ jọba ẹ̀yin ẹlẹ́dẹ̀ gbọ́dọ̀ wà adégún kò má gbọ́dọ̀ jọba ẹ̀dẹ̀ gbọ́dọ̀ bá gbogbo àwọn olóyè ìjà pátápátá wípé ọkọ mi nìkan fi jọba tó bá ti ṣe yẹn àṣírí ẹ̀ ti bò. sí kòtò bẹ́ẹ̀ ni mo ti bọ̀ ọkọ ló máa jọba kí n tó wá lọ láti ìsìnà báyìí báyìí báyìí gbogbo ibi tí ẹ bá mọ̀ gbogbo àwọn tẹ́ ẹ mọ̀ ibi tẹ́ ẹ mọ̀ tẹ́ bá lè lọ tẹ́ bá lè máa bá wọn sọ̀rọ̀ òun ní kẹ́ máa ṣàbáyọ torí pé tí adé kàn bí ò bá jọba wàá gé kábàámọ̀ bẹ́ẹ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. mo ah! kú ah! mo dáhùn ọmọ yìí ti kó bá mi ọmọ yìí ti kó bá mi ah! ẹ̀sìn dé. ẹ kú kalẹ̀ lẹ́ẹ̀kan sí eléjùbà wọ́n ní bá a bá débi iṣẹ́ ṣíṣe là á ṣe gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ nílẹ̀ yìí wípé àṣà àti ìṣe wa ní wípé tá a bá ti fẹ́ yan oyè ká fi fatọ̀ ká bẹ̀ lẹ́rìí ìpín pé ń bo ni ká gbé adé oyè lé adégòkè ń du oyè èyún làbúrò ọba tó gbẹ́sẹ̀ adékànbí náà ń du oyè èyún jẹ́ ọmọ ọba tó gbẹ́sẹ̀ wá bá wa bí ẹlẹ́rìí ìpín àtòrí ẹni tí ò sunwọ̀n ṣe wípé nínú àwọn méjèèjì èwo láàfìjọba tìlú òròjú tìlú ọ̀rá àyè tẹ́kù òkè bí eku tẹ́yẹ òkè bí ẹyẹ tí gbogbo rògbòdìyàn ti ń bẹ lù yìí tí ò ní í ṣẹlẹ̀ mọ́ òun la fẹ́ ọba wa béèrè ẹ̀yin ìlú mòye. adébí ẹ̀yìn mákọ àgbà ọ̀lẹ́ ifá kì í purọ́ ọ̀pẹ̀lẹ̀ kì í ṣèké ó gbáwọ̀ Ọ̀rúnmìlà ẹlẹ́rìí ìpín amọ̀nàmọ́yé àtọ́rí ẹni tí ó sùn ọ̀ ṣe ọ̀wọ́n rí àwa aláwẹ́rẹ́ dín bá fáláwẹ́rẹ́ aláwẹ́rẹ́ sunkún gbóhùn ò létí ìwòrì awolẹ̀ dín bá fúnlẹ̀ ilẹ̀ ń sunkún gbóhùn ò gbóhùn létí o ilẹ̀ gbóhùn aṣáwo débi ilẹ̀ gbégbùrè ẹ̀yin aláṣekù ẹni tá a bá mú jọba nínú adégòkè àti adékọ̀ǹbí kẹ́ ẹ wá fi hàn wá o bólógì ní bàgàjà ojú àtólé ojú àtóko ire ah, ìwòrì ọ̀bẹ̀rẹ̀ Il n'est pas. bàbá gbójú lákàṣù ẹnìkan kì í pátá sẹ́fọ̀ adébáfúnwò ni so gẹ́gẹ́ bí ọmọ ẹranko iwori obere bẹ̀rẹ̀ so ọmọ àwa ẹ lọ́mọ oye bọ̀ ìwòrì ó so ibà ń sọ wípé ọba wa nbe nile kan a ba eléjùbà mọ̀ fún wa ní gbódìdí san o àwọn ọmọ oyè méjì ńlá wa olóyè mọ̀ ní gbogbo aráàlú mọ̀ pé wọ́n ń du oyè yìí adégòkè àti adékànbí tó jẹ́ ọmọ ọba àná tó gbẹ́sẹ̀ kí wọ́n á lọ wá fẹ́ fanta tó máa dá dá ọ̀rọ̀ dúró dè táwọn tó máa máa fa ọ̀rọ̀ sẹ́yìn táwọn fọ̀rọ̀ sẹ́yìn táwọn ní eh, orí ọmọ ọba kan wà lórí tàbí kan ṣé ká máa dúró dà àlejò táwọn àlejò táwọn mọ̀ ká máa dúró de pé kọ́mọ kọ́mọ bọ̀ á bá wa jọba ni. lọ́ọ̀rì gbé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́ọ̀rì dùdé mílíọ̀nù lọ́ọ̀rì mú kọ́ lọ gbé bẹ́ẹ̀ ẹ tiẹ̀ ṣe máa wúwà báyìí sọ́ọ̀mù tẹ̀yìn akísàlẹ̀ wúre ni àbẹ́yìn àmọ́ ẹgbẹ́ni ọlọ́kùnrin ogun ntí fa bá sọ ńlá ṣe ẹnìkan ò lè dọwọ́ wú láàrin wa àti alóde tó wà dáko èèyàn kan bí ẹ̀mejì ń jòrò da kálòlù. sọ ọgbọ tí báyìí mo wá ọmọ kí mo ń kálòlù tẹ́lẹ̀. a ah, o ti gbàgbé tẹ́lẹ̀ owó ti di ọlọ́fọ̀ o ti kálòlù. Eh, ìsìn ìfọsọ́ àmọ́ adúlọ́ àlejò tá a ti rí ni sábà àlejò tó. ẹ wo bí ẹ bá fẹ́ ká fẹ̀yìn ọwọ́ tanra wa jẹ bíi tọlọ́kùn ayò tó ní ení èjì ẹ̀ta sọ̀kan sí tọ́wọ́ sọwọ́ kúdúrú báyìí ìdí bá ń sọ gan ni wípé kábíyèsí ní ọmọ kan bì kan òun gan ni yóò gorí òye bàbá ẹ̀. elédùbà kò sí nǹkan tó jọ gbogbo yín lẹ mọ̀ wípé olórí àgbà ni mí tó túmọ̀ sí wípé mo mọ kábíyèsí dáadáa ẹ wo kábíyèsí ò lọ́mọ kankan síbi kankan. lọ́ba tán. tó bá jẹ́ ọmọ bíbọ adérọ̀gbà ní fátọ́ka sí ni adékànbí nìkan lọmọkùnrin tó kù lẹ́yìn ìgbà tí àwọn ti méjì tèmi ti kú tí mo dẹ̀ ti gbà fọlọ́hún ẹ jẹ́ kí adékànbí kó bọ́ sórí ìtẹ́ bàbá ẹ̀ kó jọba kí lè túbà kí lè túṣe. àlè ló a lè lo, a sì wá ládé kan bí nìkan a ẹ dákun ẹ má jẹ́ a máa fojú egbò tẹ̀lẹ̀ o ẹ má jẹ́ ká torí pé ayédáyé èbò ká máa mójú egbò ká máa fi tẹ̀lẹ̀ o ẹ ti gbàgbé pé adégòkè tèmi ń sọ̀rọ̀ nípa èyí àbúrò ọba àná tó gbéṣẹ̀ ni adékànbí ọmọ bíbí inú ọba àná ni ẹ má wàá jẹ́ àgbàgbé o ẹ má jẹ́ àgbàgbé o pé adégòkè tó jẹ́ ọmọ ọba gangan tó jẹ́ àbúrò ọba tó gbéṣẹ̀ ṣe mọ̀ yí pé òun ló ra ló ní òun fẹ́ fi pẹ̀lẹ́kùtù tó ni pé ẹ̀gbọ́n lẹ̀gbọ́n ọmọ wọn mọ̀ jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ wá gbé sẹ́nu ẹ wá tún sọ pé ọmọ bíbí inú ẹ̀gbọ́n rẹ̀ ló yẹ kó tún wá dùn yìí ẹ ṣe kúkú gbé fadégòkè ẹ já gbé fadégòkè òun ló tọ́ sí i. ká lọ sọ fún ọ pé lọ́kàn bó o lo ṣe máa wùwà ọkùnrin yìí pàtó rí bá ọ ọjọ́ rẹ o. wọ́n tẹnu mọ́ pàtó rí ta ni ó nà wá. èmi ni wọ́n lù ọ. tẹ́gùn bá tẹ́gbẹ́gbẹ́gbọ́n ní tilé wọ̀ká náà. pẹ̀lú tó ń ṣe yìí àbùkù ń bọ̀ tí ọkàn o. ó ń bẹ̀ wáyé lukosi tiẹ̀ ní sùúrù balógun sọ́jọ́ ọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀ lẹ́yìn náà lọ ni wọ́n náà wọ́n náà lẹ́ẹ̀mẹ̀wàá kí ló dé ẹjá ṣe sùúrù fa. ìyá wa ẹ ṣeun mo dúpẹ́ o ẹ pẹ́ fún wa o ẹ ṣe ẹ ṣe ojú òde ní tí yìí kódà mi ò mọ̀ pé mo lè bá ọ̀rọ̀ báyìí lẹ́nu yín lọ́jọ́ tó yẹ àmọ́ èèyàn olóyè mi wá fẹ́ sọ fún yín kan ṣé ẹ rí ọ̀rọ̀ àti gbádé lórí àti ìjọba yìí èmi ò fẹ́ kó dá wàhálà lẹ̀ nínú àfihàn tó bá ti jẹ́ pé ọmọ mi ò lè gorí oyè kò burú mi ò fẹ́ wàhálà fẹ́mi àti ọmọ mi ẹ jẹ́ ká fílẹ̀ ah. mi ò fẹ́ fẹ́kọ̀rọ̀ yìí kó dà àfin rú mi ò fẹ́. Láwùmí kí ló ń ṣe báyìí ṣé o fẹ́ gbóúnjẹ fọlọ́gbò jẹ ni Adékànbí ló tọ́ sí òun náà ló máa jẹ ìyànjẹ lèmi ò láìkí o. tó dé tí ń takò ó tó ti ń ah, takò ọmọ fún mi. Ah. ọ̀tàn ẹ̀gbọ́n ẹ̀bà àbíṣẹ́bí gbogbo ilẹ̀ sáà ti fi ti ara yín gbọ́ Ọlọ́run yọ̀ǹda ó yọ̀ǹda oríta tá a dé yìí mm. àti dé gbangba wálé àbáyé kí àwọn èèyàn tó jẹ́ abẹ́sìkáwọ́ Adégòkè. ẹ mọ bẹsìkáwọ ẹ mọ tẹ bá fẹ́ mọ sọ̀rọ̀ abẹ́sìkáwọ́ ẹ mọ mọ ẹ mọ gbàgbé kó lóye ní níbi tí ẹ mọ mọ náwó sí irú wa ẹ dákun. tó kí gbogbo àwọn èèyàn tí wọ́n jẹ́ abẹ́sìkáwọ́ fún Adégòkè kí wọ́n bá a sọ̀rọ̀ mm. àwọn tí wọ́n wà ní ẹ̀yìn Adékànbí náà kí wọ́n bóun náà sọ̀rọ̀ wípé gbangba tá a ṣe gbangba la dé yìí odidi ọjọ́ méje gbáko làwọn méjèèjì ó lò nínú ilé àbáláyé èyí tó bá wá jáde nínú àwọn méjèèjì àjẹpọ̀ òun làwọn alálẹ̀ fi jọba. Ah. kí la gbé kí la ju ilé àbáláyé tí ìrẹ́mọ̀ tí òun tí òun balógun náà mọ̀ tẹ́mi náà mọ̀ pé ibẹ̀ ń burú ibẹ̀ ń le kí sórí tàbí tọmọdé lè lọ. àbí ọ̀dẹ ti ẹnu yàrá rẹ ọjẹ́ bíi yàrá àbáláyé. ẹ ní yàrá wo kò sí yàrá tó mìíràn lè wọnú yàrá àtọ̀dọ̀ mi. wọ́n mọ bàkúrà wọn. Hmm. torí tí wọ́n jẹ wọ́n pàlú ìjẹ. lórí kẹ̀kẹ́ tọ̀ ní kẹ̀kẹ́ ká bẹ̀ ẹnu ara wa ká. ọ̀rọ̀ ọ̀fà ni wọ́n kó dànù yìí ni wọ́n gbé ni wọ́n ń tẹ̀fẹ́ ẹnu ara wọn yìí ẹja lálẹ́ ọ̀yàn bàkúrẹ̀. nígbà èèyàn bá tiẹ̀ ti gbowó tán tí wọ́n ń ká lólu. wọ́n ń káwá bí um yàrá àbáláyé yàrá agbára ni hmm. yàrá agbára òun ni yàrá àbáláyé. 一直到他这个女人开始离婚。ṣé ń gbọ́ nígbà tó di ọjọ́ keje ni aṣọ́gun arúgbó bá jáde àwọn àgbààgbà bá sáré wọlé nígbà tí wọ́n máa dé ní yàrá òkú làbàyí lọ́ba ní ibẹ̀ òun ló fi jẹ́ wípé ìdílé kan ṣoṣo ló máa ń jọba nínú ìlú yìí yàrá tá a wá ń sọ̀rọ̀ yìí òun ló lórí ọ̀tún tọ́ka sí. Hmm, hmm. eléjùbà hmm. eléjùbà mm-hmm. eléjùbà kú. ó kú o ó kú o. kí ló dé kí ló pa. ikú ni. bí báwo irú ikú wo ni. irú ikú tó jẹ́ ni kan là lè sọ àmọ́ n tí gbogbo wa fẹnu kò sí ni pé kọ́mọ̀ lọ jẹ́ pé n tó jẹ ló yọ o. Ah, kí ló ń jẹ. tá à ń jẹ náà ló náà ń jẹ àmọ́ nígbà míì wà tí èèyàn bá ń jẹ gbì lẹ́yìn ó ṣẹ̀ṣẹ̀ kéèyàn lọ kú gbé o. Ah! Hmm. ìlejò bá kú kẹ̀. kọ́lọ́n kò fọrùn kẹ ló. ìlejò bá kú. bẹ́ẹ̀ni aráyé kò sí. Ah, ah. ìlejò bá kú. ó kú o. ẹ ó ẹ ní kórìíta ibi tá a dé kí là máa ṣe olóyè tá lè rò pé ó máa padà tún jẹ eléjùbà míì tá lè mọ bá a ṣe máa rí o ká tètè wá bá a ṣe máa tẹ́ǹdì látọ̀dọ̀ ẹ̀ o. ọba lọ́la ètò kankan wò ọ̀rọ̀ ẹni tó fẹ́ jẹ eléjùbà míì kọ́ ló ṣe kókó bí ò ṣe ti adékànbí adékànbí ti ń fọ́n káàkiri ìgboro tí ń janu kiri ìgboro tí ń pọ́nrí fọ́n tí ń yánrí fọ́n tí ń ṣe tí ń ṣe àti tó tó àti tí ò tó gbogbo ẹni sọ fáwọn èèyàn pé òun òun o òun wọ yàrá àbáláyé irọ́ ni. olóhùn ọbẹ̀ tipátipá ní ilé tó sì jẹ́ pé tọ́bẹ̀ ti lè fi ọgbọ́n àrékèrèkè àbí ó fi agídí wọnú yàrá àbáláyé àti tòjú bolóòsà lọ́wọ́ nù kó sí abẹ́ni sí ọ̀bọ mọ́. ó ń ṣeré hmm. àwọn àgbàlagbà ní kàkà kí àkèrè máa dùn ọbẹ̀ tápá títan ẹ̀ máa rún dání àjọ wọnú yàrá yẹn. ìwọ ọmọkùnrin yìí pẹ̀lú bí mo ṣe sọ gbogbo nǹkan tí mo sọ fún ẹ tó kò tẹ́lẹ̀ tó gbọ́ nínú ẹ̀ àbí tó bá dálẹ̀ tó ń sìn èmi nìkan ló máa forí rọ ṣó fẹ́ sọ mí dokú ọ̀sán gangan ni ṣó fẹ́ sọ mí dokú ọ̀sán gangan ni pé gbogbo bí mo ṣe ń bẹ sọ́ látijọ́ ẹ ò fẹ́ gbọ́. ẹ olórí olórí ẹja náà sùúrù sí i ẹbẹ rí mi níyìn abẹ́ rí mi lórí ìjókòó. bàbá olóye ẹ gbọ́ tèmi ṣe rí gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí tó bá délẹ̀ bá ìtẹ̀mí nìkan yìí òun ẹ jọ ti torí ọlọ́run ẹ rọra fílẹ̀ bó ṣe wà yìí bẹ́ẹ̀ yóò bá jọba á jẹ̀bà nínú ilé ẹ̀ ẹjọ́ ti torí ọlọ́run ẹ filẹ̀. a fẹ́ yanjú rẹ̀ náà ni a yanjú ẹsẹ̀ ọ̀dọ̀ wa náà ni ó wò sí i wa ni ó wò. o wọ́n hmm? ilé ọlá dùn ó ní gbọ̀ngàn. tádé ṣe jẹ díẹ̀ ní oúnjẹ tó wà lọ́wọ́ ẹ̀ ẹ́ tó bá ní koro gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ sí ẹ ó kàn para rẹ ni wo náà wo bó ṣe ń wò kí ẹni ọkọ̀ ojú omi jálẹ̀ tàbí ṣe. Ah, bóyá kẹ́ bá sọ̀rọ̀ o. wọ́n lóun jẹun ebi ò pa mí. nígbà tó o ti lọ ibi tó o lọ tó o sì dé tó wá bá wa láyọ̀ àtàlàfíà táà náà sì fojú gan ni rẹ̀ àsìkò gan ló yẹ kó ọmọ mú yẹ kó ọmọ jẹ dáadáa. nígbà tó fi ẹ̀kọ́ pọ̀ ṣe ní ìṣẹ̀lẹ̀ àmì já mo rò pé ṣó pọ́sibù kí tàbí ṣe kó pọ́sì kábíyèsí ó yẹ mi náà lẹ́nu. Ah, kí ló fẹ́ rí gbà nínú ẹ̀? tàbí ṣe ẹ̀ tó fẹ́ràn oúnjẹ wọ́n fìyà jẹ o tójú rẹ̀ fi fọ́ pọ̀ báyìí. ṣe rí ẹ̀rù tẹ̀wọ̀n gbogbo ẹlòmíì kan lè ti ìyàwó níyà lásán bẹ́ẹ̀ ni orí yeye ní mògùn ta ẹsẹ̀ wọ́pọ̀ kọ́ lọ mọ̀jà bá wọn jìyà rẹ̀ jì. àmì sọ sáà ń jẹun dáadáa ń lọ wa. wọ́n fún mi lóúnjẹ lọ́rọ̀ kan. owó bá mi bàjẹ́ àsìkò nǹkan wa mú wa sún jẹ sọ ma pọ̀ jẹ́ tọ́ tọ́ tọ́ tọ́ lẹ́ran la tẹ́lẹ̀ má bàyà rẹ jẹ́ torí pé nǹkan kan ṣẹlẹ̀. ẹnikẹ́ni tó bá lọ́wọ́ nínú ikú kábíyèsí àtàwọn ọmọ ẹ̀ ní agbára ọlọ́run fi ojú aṣojú yẹn. àmín àmín mo ń gbọ́ sàmì mo ti gbé tó àdúrà mi wo bí tó lásìkò ìkànnì. kí lẹ́yìn ṣe mí báyìí tẹ́ ẹ̀ ń rojọ́ òṣì ẹ̀ níṣẹ́ ni. ṣé orí wọ àbọ̀ wá bá lọ̀rọ̀ ẹ̀ má kọ́kọ́ lé ẹlẹ́yọ́rọ́ lọ́nà kí n tó wá fi àbọ̀ wá bá ìdí ẹ̀ ò sọ́pọ̀ lórí burúkú èèyàn ni. orí ó máa bẹ́ ò bẹ́ ò orí adé ni. sọ lábè yìí tó dódó èrè ló lówó ró kọ̀ǹkọ̀ ló lówó ààrẹ dòdò kọ̀ǹkọ̀ lọ́lọ́lọ́fọ̀ àwíjẹ ẹran tọ́ka bá fẹnu sọ ẹnu ọ̀ká ní kú sí ìgbà tí wáyé ọjọ́ ìgbà tí yọ òòrùn ìgbà olódùmarè àgọ̀tún ọlọ́mọ atẹ́nilẹ́gẹ́ boríta gbèjì gba ilẹ̀ ọ̀gẹ́dẹ́ àkọ́kọ́ yẹlẹ àlàkò wàtàṣẹ́ gbé pẹ̀lú mímí tí gbé ní mi ti kálukàlù ẹ̀yẹ láti fún ìgbà yín o ẹ̀yìn ọmọ òye ibi tá a wí ládé yìí o ẹnì kan kì í tẹ̀sẹ̀ kan bodò kọ́lọ́dúnrún mú wo káwá tẹnubò ká tún mọ ẹ̀dá gbangba ti dẹ́kun ìgbẹ́dẹ̀rẹ́ ọ̀dẹ́wò ẹ̀tọ́ bá wá tọkọ̀kọ̀ inú yìí tó láyé àtọkọ̀ rẹ̀ balẹ̀ tó dìbò ọ̀gbọ́lé. ẹ ṣeun bàbá wo ilẹ̀ òwú kékeré tẹ̀. ṣé ẹ mọ̀ pé ọkọ lọ látẹ̀lé àdá ẹ wù ìlú bíbọn ọba ní àrùn bàbá tó bí ọlọ́mọ láta ayé ló sàbẹ̀. ẹni tí wọ́n wẹ̀kú ní òtútù kọ́kọ́ dún kíbi ká. bọ́bọ̀ rẹ̀ tẹ̀lé ìwú rẹ̀ kọ́mọ̀ sọ sọ fún lòun òwò lójú. Láàpù omi kan ńlá yìí sí ìgbà dòdò fẹ́ẹ̀tì rò dáadáa kó tó di pẹ́ẹ́fẹ́ wọ bí tẹ́fẹ́ wọ̀ yìí. Sẹ́lẹ̀ ní Adégòkè, ọmọ wúrà ọ̀la, máa wọ bíbá yìí, mhm. mo máa wọ inú ilé agbára yìí, ìdáná rẹ̀ ń dájà jù, máa wọ ọ̀dọ̀ máa lọ máa dé torí pé ìkọ́ ìdíjọ lọ́mọ. Bẹ́ẹ̀ni, kọ́jẹ́kọ́jẹ́ wọn náà takùtù, bọ́ọ̀ bá lọ, ó dì í, ọwọ́ ìlera ẹ̀mí wọ̀ fẹ́ tẹ̀lé ní kílódé. kílódé sọ ọbẹ̀ pàbọ̀dé búlù. ẹ̀jẹ̀ ti jẹ́. ẹ wo bàbá olóyè kó o dìdò nínú ìmọ̀dé yìí. ẹ wá gbọ́ èmi adékùnbí adérọ̀gbà ọmọ ọláwùmí máa wọlé agbára máa wá jáde bí àkè. ẹ padà ọ̀pọ̀lọpọ̀ ìdí nínú ọlọ́jà ìpìtẹ́ ọmọ níjọba kẹrù tó jẹ kí ló ń fún olótùú bẹ̀ wọ́n sunkún aláìlájẹ lẹ́nu eléyìí tẹ́lu yàgé bá lò lè gbà òun máa gbà ẹnu ọwọ́ làjẹ́ wà ní ìtumọ̀ wíkọ́ ibẹ̀. ìpele bá àtẹ̀gbá àti pélé àtàtẹ̀ ẹ má tara yín gbàgbà àtàmọ́ owó tá a fi pàṣẹ ńlá fi pàṣẹrẹ ó ní tèlé ọ̀yọ́. aṣọ pupa. aṣọ pupa aṣọ́gun bàtàrí. ọ̀sẹ̀ mi ọ̀sẹ̀ mi yes yes. ẹ wo. àtẹ̀bájẹ́ kí wọ́n lè tó kú sí àwọn ayẹyẹ tí a máa yẹ nítorí pé wọ́n máa lè sùn. Ìtọ́ òfin gbà wà máa wo ẹ̀jú lọ fún. Àlàáfíà jọba kí ló ń sẹ́yìn. Àlàáfíà jọba kí ló ń sẹ́yìn. Àlàáfíà jọba káyé Àlàáfíà jọba láàárín àjọkùnfà àjọkùnfò àjọdúdú àtàrí ìyàrọ̀sùn òróró ìlẹ̀kẹ̀ òbíẹ̀lá ohun ètùtù kábùrú lọ́sẹ̀ ohun ètùtù. Ah. ìyẹn ni pé irú ìbàyìí ló jókòó sí tó sunkún egbére ṣé o rí pé kò sí ìwúlò kankan lára ẹ èmi sọ fún ẹ wípé kó báwọn olóyè ìjà pé kó fi ọkọ mi jọba ó kọ ó ṣe ó wá jókòó sí bí òun ṣe kó ṣì ó sọ pé gbére ṣé o rí jẹ́ ń sọ fún ẹ ẹ̀sìn tó rọ̀ pọ̀ ní ṣe yẹn kò sígbà tó ní ṣe o ah. ah, á wà máa ṣẹ̀ sí o àbí tí ọkọ mi ò bá dé níbi tí wọ́n rán lọ á wà sunkún àwọn ọmọ náà dà ò ní rònú tó yẹ ká tún roko sí tó yẹ kó jẹ bí ọba ò ṣe ẹ o ṣorí burúkú bá gbogbo nǹkan jẹ gbogbo plan tèmi ti plan lẹ ó bá gbogbo ẹ jẹ wá jókòó òṣì síbí wá sunkún wá sunkún òṣì ò ń sunkún <gasps> wo ò tí ì sun ẹkún ah ò tí ì sun ẹkún ó sì máa ṣẹ̀ sí. <gasps> so o ò lè sọ̀rọ̀ mọ́. ah hmm. ah Oh, oh. ó máa ń sunkún ìgbà tó ń ṣe òmò ó máa ń sunkún ah, ó ì tí ì sun ẹkún o ó sì máa sun ẹ̀jẹ̀ ah. èmi ni mo sọ fún ẹ ìgbà dáàbò ti máa finish pẹ̀lú ẹ̀ tán ah, máa bẹ kábàámọ̀ wọ́n àfi máa gbóná ọmọ ẹ lára wọ́n sá ò ní ní nǹkan tó le ẹ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ìwọ yóò ṣí gbogbo plan bó ba gbogbo ẹ̀jẹ̀ fún mi. Ah! lórí burúkú o ti pa gbogbo wọn jẹ báyìí fún ah, máa lé o ah! ìbò sí o hmm. ayé máa lé òkun láyé tàbá yìí tàbí ṣùgbọ́n kan ikú ò pa ni torí ò bá pa ni ẹni tó bá mọ̀ ni ìyẹn má lọ lè ṣe ni òbí lẹjẹ òkọ kílé ọládòdúró wọn ò kọ kó dá hóró. àmì ìwọ ọmọ ìṣe mi ṣá o kàn fẹ́ fi ẹ̀mí ara ẹ̀ o kàn fẹ́ fi wéwu ṣé ìwọ ọmọ yẹn pé àìbẹ̀rù àgbà àìbọ̀wọ̀ fáwọn àgbà ni ò jẹ́ káyé mọ́ tó bá jẹ́ pé bí wọ́n ṣe ń ṣe yìí ẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ lèmi ṣe sí bàbá ẹ̀ ṣé bàbá ẹ̀ adórí àpèrè àwọn bàbá. ṣé bí torí yẹn kò lè ṣe pa àṣírí yín ti tú ṣẹbẹ tipá ẹ wá máa jọba yẹn kárí yín. Ah, a jẹ́ pé ikú yún ìwọ náà lọ́rùn nìyẹn ẹ̀mí tí ò ní dọ̀la tó ń dóṣù mẹ́fà. ẹ wọ ẹ dá padà. mo ti gbọ́. ikú ò lè pa ẹ̀mí. mo gbọ́. mo ti di òkè tábà forí sòkò rí i máa fọ́ dànù ni. ọ oh, níwò yìí ọ̀la. ọjọ́ méje òní làwọn amẹ́tò tọ́rọ yìí láàrin èmi àti yín. ṣíọ òfúùtù fẹ́ẹ̀ tẹ̀ ẹ̀mí tí ò ní dọ̀la tó ń dóṣù mẹ́fà níwòye ọ̀la o ti bára ẹnu lẹ́lẹ̀. irọ́ ló pa a kì í gbọ́ pọkọ́ a kì í gbọ́ pàdá ohun burúkú digbó rere. Yétúndé. Adékànbí wá rí mi òbí mi lónìí. ta ni ẹ náà mo ní ta ni ẹ kí ló jábọ́ kí ló gbé mi ó gbé sìgìdì mi ni. Adégòkè wọ́n sì kì ọ́ nílọ̀ wọ́n ti ní pé ìjọ́ tí ṣìgìdì bá máa tẹ́ ló máa ní kán gbóhùn lọ sódò lọ́wọ́ èyí wá ló ti tẹ́ báyìí o wòkè kó wọlẹ̀ èyí ló ráyè mọ́ nítorí wípé asásẹ́rẹ́ kan tá à ń pè fá àrùn ìgẹ̀rẹ́ tá à ń pè ìwé ìṣòdàrà ìwọ olóńgbò dúdú ń dọ́mọ gidi lóru mo ní kó wá bẹ́ẹ̀ níbìdí o omi ara ẹ ẹ̀jẹ̀ ara ẹ kó sí máa gbẹ. Ah. Ah, Yétúndé, ibi ló ti agbára burúkú tó ń lò yìí, irú agbára wo ló. Adékànbí, mo ti wá fi ara mi hàn lónìí. Èmi tó ń wò yìí, alágbára èèyàn ni mí mo dẹ̀ ṣetán láti tì í lẹ́yìn láti mú gbogbo àwọn tó fẹ́ dí ẹ lọ́wọ́ láti gorí àpèrè bàbá ẹ̀ láti mú wọn kúrò bí mo ṣe mú àwọn aṣíwájú kúrò. ẹ àwọn wo la ṣíwájú. <laughs> adéyẹmí adédàmọ́lá ah. àti adérọ̀gbà ọba tó wàjà. aṣọ pupa aṣọ funfun aṣọ dúdú àtàrí ìyàrá sùn orógbó ìlẹ̀kẹ̀ ìhùn òbí ẹ̀la ohun ètùtù kábùrú lọ tẹ̀fẹ̀ ohun ètùtù kábùrú lọ nìyàn kálàfíà ìjọba aláàfin kálàfíà ìjọba kírun bí gbẹ̀yìn kálàfíà ìjọba kírun bí gbẹ̀yìn náà kàlàfíà jọba káyé tán o kàlàfíà jọba láàfin. aṣọ pupa aṣọ funfun aṣọ dúdú àkàrẹ ìyẹ̀rọ sùn orógbó ìlẹ̀kẹ̀ ìhùn òbí ẹ̀la ohun ètùtù kábùrú lọ́tẹ̀lẹ̀ ohun ètùtù kábùrú àlàáfíà jọba. Oh my God! ló ṣẹlẹ̀ gan ẹ̀gbọ́n ẹ̀ kàn dry ah, gbogbo ẹ̀ kàn gbẹ ṣúẹ́ṣúẹ́. kí ló ṣẹlẹ̀ gangan kò sẹ́ran nígbó rárá. ọmọ guy watch out you dey see wetin i dey see. ń dẹ̀ ń kánjú lọ síbi tí mò ń lọ. alaye alaye alaye alaye wẹ̀rù ilé ilé náà wà bẹ́ẹ̀. dúró àdúgbò ah! ní bàtà dúró ló tẹ̀. Ah! ṣé wò rẹ́ mi. ní bàtà kì náà. wà láyé mi gan rí. sábà rí nǹkan tó wù wọn jẹ a máa jẹ nǹkan tá rí ni. o rí nǹkan tí mo rí. kàlàfíà jọba kírun bí gbà ó ti dá ẹlẹ̀ kí ló wá kù. ṣé mẹkáníìkì yìí. ẹ ó ní fọ́ọ̀tì wọn àwọn náà ti rí can you be my guest ẹ ẹ o lè gbé bọ́jẹ̀ gbé bọ́jẹ̀ gbé bọ́jẹ̀. wú gbé bọ́jẹ̀ máa gbá ẹgbẹ́ ẹ̀. kí mo ṣe fún yín náà. kí mo ṣe fún yín. wá ní mọ́tò máa gbá ẹgbẹ́ ẹ̀. move. wọ́n pàwárí mẹkáníìkì. ó lè máa jẹ ẹgbẹ́ ẹ mẹkáníìkì náà ni wà. ẹ ṣe mí jẹ́jẹ́ nínú òkè tí burúkú gbogbo tó bá pọ̀ ni máa fún yín ẹ wo níbi ẹni tí mo máa ṣe fún yín wọ́n wà nílẹ̀. wo bí ká ní pẹ́kọ̀ ìpàdé ẹgbẹ́ fẹ́láyé ni àwọn máa ti ṣe nǹkan fún ẹ gan ọmọ ṣe nǹkan ṣe kọ́ làwọn èkó kì í ṣàwà. èmi fojú ni gbogbo àwọn kìnnì yìí máa ti jí lò. <laughs> òun ké òun ké. bóyá lẹ́wọ̀n pẹ́ ti ṣìyàn gbé sórí jẹ́ n sọ̀kọ fún ẹ sórí gbogbo ẹnu tó ní tí bá ṣe pọ́n nídìí ẹ complete màá ti fi ìbọn yìí màá ti fi dismantle apá ẹ. ẹnu ẹ sàn ẹ mu ẹ kì í ẹnu bí òbẹ̀rẹ̀ pè mí ni ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ó yẹ pọ́nrọ́dà. <laughs> ọbẹ̀ ayé o. lè wúlò fún mi. àjọ̀dá ah, dáadáa bàjẹ́ bàjẹ́ kò tẹ́ bá fẹ́. mo ní iṣẹ́ kan tí mo fẹ́ ràn yín. wọn ò dẹ̀ bí yín dáa kẹ́ ẹ má jẹ. before. ọ̀pọ̀pọ̀pọ̀ rẹ̀ dà. Yesterday. Go down. ó yà ẹ́ lẹ́nu má jẹ́ kó yà ẹ́ mission mi wá sí palace ni pé mo fẹ́ di olórí mo fẹ́ jẹ́ nọmba wà fún gbogbo obìnrin ìlú yìí mo fẹ́ máa pàṣẹ tí ọkọ mi adékọ̀mí bá ti ń pàṣẹ kémi náà máa pàṣẹ tí ròyìn bá wà láyé ó pọ́síbù kọ́kọ́ mi adékọ̀mí máa jọba torí wọ́n lè dífá wọ́n lẹ́yìn mú mo ní láti mú yín kúrò i'm sorry you need to go. Ah, nítorí ìjọ mo ti fọwọ́ sílẹ̀ fàdé kan bí kò jẹ́ ìjọ tó ló lọ́ máa pa mí. ìjọ. Ah, láti wo nà ah, tania. èmi olórí adékànbí ọba lọ́la. ẹyin ṣé tó wàá gbanú abẹ́fẹ́ yọ sí mi ládùúgbò gbogbo ọ̀nà tó wọnú lé mi. mo wá bẹ pinnu ni mi ò bá tìjà wá mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ kó o sọ ìdí agbára tó wà ní yàrá àbáláyé fún mi kí ọkọ mi lè borí. <laughs> Yétúndé àbí kí wọ́n ń pè ọ́ àyámọ̀kọ́ o tọ́ ọ bá torí ọkọ rẹ tọ́ ọ lọ rè gbàjẹ́ jóná àwọn tí wọ́n fún ọ lágbára àwọn ọ̀sọ́rọ̀ èèyàn tí mo jẹ́ fún ẹ. tí n bá gbàjẹ́ nítorí ọkọ mi adékànbí ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ èmi tó ń wò mo kọjá nǹkan tó ń wò yìí o mo ṣetán láti gbèjà ọkọ mi láti jẹ ọba kémi náà lè di olórí kémi náà lè máa pàṣẹ torí pé ọmọ aláṣẹ ni mí. orí rẹ ò pé wo ọjọ́ má ti ọkọ rẹ ń tìkùtì. tọkọ rẹ bá lu ọjọ́ méje. ní yàrá àbáláyé kó lu ọjọ́ méje lọ kó lu ọjọ́ mọ́kànlélógún tó bá jáde kò lè jọba. ẹlẹ́jùbà dá padà irọ́ ló pa yóò bá jẹ́ lójú àdẹ̀ jẹ́ lẹ́yìn ẹ̀ àṣẹ iná níná fi ń jó àṣẹ ọ̀run lòrùn fi ràn ọ̀rọ̀ tí òkété bá balẹ̀ sọ òun nílẹ̀ gbọ́ wo kékeré wọlé ìlú ráyè mọ́. Ah, ah, ah, èmi ikú kíkú kì í porógbó igede kígede kì í pọ̀ gẹ́dẹ́ ọdún àìráká ìrákì ìpàjà ìdán ẹyẹ tó bá gbójúlé kùkọ ló máa jẹ níwọ òkèrè taniọ. ṣé wo mọ̀ wípé ẹnu tí ọkà àtẹ̀mí bá fẹnu sọ ẹnu ọkà lọ kú sí ni òkè kówó lẹ̀ èyí ló ráyè mọ́sẹ̀ ẹ̀yin ẹlẹgbẹ́ mi ọ̀run o ẹ wá gbẹ̀mí níjà. gidi to i love these people We should máa pa we grew up together now. Mom, mom, mọ̀ ni èmi tí mo dẹ̀ ṣe tèmi yé mi. adékànbí ṣé o fẹ́ gbòòtọ́rọ̀ ó kì í ṣe ọmọ ọba o ọmọ àdúní kù òun ni ẹ́ àmọ́ ṣé kí n fi ẹ́ sílẹ̀ tó ti dé a máa sọ̀rọ̀ síwájú. Ah ẹ̀yin tó náyé ẹgbẹ́ mi rìnrìn àjò torí wípé ojú òkun ti àmùkòkò ẹ̀mú ìmú iná tó bá ní kán rí òun òun náà máa ń rì èyí tó bá ní kán máa rí òun wọn kì í rì ẹ̀yin tó náyé ẹgbẹ́ mi rìnrìn àjò kí ló dé. o ò lè rìnrìn àjò kankan mo fẹ́ kí n sùn.

àjọba kí n lè gbẹ̀yìn kàlàfin àjọba kí n lè gbẹ̀yìn náà kàlàfin àjọba láyé tán kàlàfin àjọba kú ilẹ̀ máa ṣá tún ti ṣẹ̀ olórí burúkú olójú bí ojú ehoro pípa lápá ọ pàjì ọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ bá ṣe mọ́ lórí. ẹ̀yin olóyè wọ́n lọ́rọ̀ tó kàn wá wọ́n lọ kan òun náà. ojú ojú bí àtẹ̀mẹ́rẹ̀ kọ̀ọ̀kan. ẹ dákun kí ni wàá ń palẹ́ kún. èmi ọmọ ohun tó sẹnu bí ègbò àkẹ́kẹ́ sí pẹ́mupẹ́mu. ẹ tó sẹnu jẹbẹ tì. èyí tí ẹ lórí jẹbẹ jẹ bá pa òjò. ẹ dákun ẹ rọra o ẹ rọra o. ẹ má jẹ́ ká fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ mébí olórí lálóhùn pé lólóhùn fẹ́ rí a. bẹ́ẹ̀ ni bàbá tí mo ṣe ń bọ̀ sí i mo ti sọ fún Adéṣẹwà kó bá mi pè wọ́n wípé ẹ̀yin olóyè ti dé o ẹ̀dẹ̀ ti jókòó ní àyìn. ẹ kí wọ́n bá wa ṣe ní kánmọ́ńkóbó torí àwọn ibi táwọn náà tó fẹ́ gbà lọ. ẹ kú jókòó ẹ̀yin olóyè. pẹ̀lẹ́ ọmọ yìí. ọmọ ọlá olórí àgbà ní pé kí n sọ fún yín pé àwọn ń bọ̀. báwa náà sọ fún ọ pé kí wọn bá sún ní kíákíá. nígbà tí mo mọ ilé ẹ̀kọ́ ti bá wà ìdí mọ ní orúkọ òun ní bíbá ló mọ abẹ́ gẹ́ bọ́mú àbí ọ̀dà ilé ọ̀pọ̀ ẹ̀wọ̀n ló kò bí ẹ̀ ní kúkú pàmò tí wọ́n ìtọ́ fún mi. wọ́n sáyé wa ìgbà ìlọrin ẹ̀dọ́. olórí tí ò sí tẹ ẹ pè wá ní yàjóyàjó. ó wà yín olóyè. ẹ ẹ là ń wá. ẹ jọ mo ti ṣe olórí láwùn rẹ mo dẹ̀ fẹ́ kí ẹ̀yin olóyè kẹjọ kẹ bá mi bẹ̀ kó dáríjì mi. Ah ẹ̀ṣẹ̀ bó. ẹ ò ṣẹ̀mí ẹ ẹ lè ṣẹ̀mí. ṣé ẹ sì ní gbólóhùn aṣọ láàrin ara yín. ìyá wa kí kí ni tẹ́ ń sọ yìí. Ah! Ah, ọ̀rọ̀ yìí máa ń. Ah! olórí ẹ gbà mí mo ti balẹ̀ ọ̀la jẹ. èmi ni mo kọ́ ilé ẹ̀ ṣe dàsílẹ̀ ẹran. mo sọ orí iwájú papọ̀ mọ́ ti pakọ̀. èmi ni mo gbọ́mọ bá fọ́ṣùn. lọ́jọ́ tí olórí. láwọn àti àdùnní tó ṣaláìsí tán jọ bímọ lọ́jọ́ kan náà nílé ìwòsàn kan náà. mo bẹ òṣìṣẹ́ kan níbẹ̀ pé kó jọ kó bá mi gbé kó bá mi gbé ọmọ àdùnní fún láwọn mi kógbó ti láwùmí fún àdùnní. bàbá o ẹ. ìdí tí mo fi ṣe nígbà náà lọ́hùn ni wípé mi ò fẹ́ kí ọmọ olórí láwùmí kò jọba. ilé ìgbẹ́jẹ̀ bẹ̀tẹ̀ lé lọ ẹ gbà mí ìkà ni ọ lálọ pé ìkà yàtọ̀ ni ọ pẹ̀lú. abájọ tí fáfi ń tọ́ka sí wípé ọba ń bẹ ń hà bì kan. kọ́mọ lọ jẹ́ pé àbítádé ṣe náà ń sọ ń pa rẹ̀. ẹ dúná ẹ dúná àbí ó tí o olórí àbí. tájọ ṣe lọ́mọ mi taa ti ń gbá nínú ààfin yìí ta ti ń rán níṣẹ́ kiri ti ń dá ríbọríbọ. èèyàn gidi ni ìyá ọjọ́ ọjọ́ èèyàn mọ́ ẹni bí àkọ́bí ah, àyá yìí. balógun ah. èèyàn ti ń gbẹ̀gbẹ̀ ẹrú láàfin tọ́mọ ẹlẹ́ran rẹ̀ ń ni ó ṣe jọmọ ọlá. Hmm? kàyéfì kẹ́ mọ tọ́jọ́ lójú fi kankan jọ kábíyèsí rárá ah. ibi tóun ti rétè tó ti rétè ṣe ẹ̀rán ti pọ́rí adé lẹ̀ ń bá wí ṣe ẹ̀rán ti pọ́rí adé lẹ̀ ń bá wí. olódùmarè nígbà kan mo máa ra mékèké tí wọ́n mọ bí ó sẹ́nu ọ̀nà àfi ó ní à ń wò wọ́n lọ́jọ́ tí wọ́n máa lọ rèé sanwó wò bí kan àtọ́mọ èèyàn gidi ni. Ẹgbẹ́ yóò, ẹgbẹ́ yóò, ẹgbẹ́ yóò mo náà la ti ṣe yìí. Pàṣẹ ẹ gbà mí o olórí. bàbá tún gbé kankan ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ẹ dúró ní. ọdẹ bá kọjá báyìí ọmọ mi o. ẹlẹ́ran mọ̀ tuntun á kì lójú wa wá rí i o ojú wa rẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ lónìí o. àbá má jáde àbá má jáde wá fún ọ. àbá má jáde. kàyéfì. ẹ ah. eh! adégòkè ẹ eh! adékànbí adékànbí adékànbí adékànbí kí ló ṣẹlẹ̀. Eh, ọmọ bá. ẹ dá ẹ dún tọmọ ìdùnnú nínú ọ̀pọ̀ lọlá yìí adégòkè ńkọ́. òun náà wà nù ilé. Ah, ah, ẹ gbọ́dọ̀ lọ wọ adégòkè náà wò nù yàrá àbáláyé yìí o. má wọlé o má wọlé o mi ò fọwọ́ sí pé kó wọlé o lóòótọ́ òun yìí sá wà mọ́ nínú ìsọmọdé nínú nínú káfẹ́lì wọn wá sí yàrá àbáláyé rẹ̀ ní ìlú sàkóso mi. ọwọ́ àwọlé. àwọn gbọ́dọ̀ wọlé mo ní láti wọ èèyàn mi ládégòkè èèyàn mi ládégòkè yàrá àbáláyé ládégòkè adégòkè ìyálóde ń wọlé. ọba fẹ́ wọlé ìwọlé ọmọ. ń wọlé ni mo bá dé ń wọlé. wọlé ọwọ́ jábọ̀ fún mi. ń wọlé. wọlé ọlọ ẹnìkan jìdá olóyè rọra o. yéè. kínú. ayé o. ayé o. kíni. ayé o. kíni. kíni. ayé ti bàjẹ́. bíi ti bò. mo dá. kí ló ṣẹlẹ̀ sílùú ìbáyìí. adégbòkè. àjálù dé wàhálà dé ojú sọmọ dúdú gbogbo lẹ ń kó ìbà ìbà. ṣàlàyé o. ó dàbí páyé fẹ́ parẹ́. ayé ti bàjẹ́ adégòkè náà ti jọ́ lọ́hún pé. Ah! ọmọ bá ti kú. adékòkè ti jẹ́ ọlọ́run pé ah. adékòkè ti jẹ́ ọlọ́run pé wọn láàánú ọmọ ìjà sásán. ọ̀hún àwọn ètò jẹ́ kàyéfì ibẹ̀ gan-an tí tó dàbí pé yìí fẹ́ẹ̀ rí wẹ̀ rí láyé. kìtùn ní ìbọn méjì náà wọ́n wọlé. Ah! wọ́n ju méjì lọ o. tatu ni. ìyàwó adékànbí. yétúndé. ibẹ̀ ẹnu ni ó ti kú o. kí lóbìnrin àtẹ̀yìntàn wá wọlé eh, àbáláyé. mo rí wẹ̀ rí o. agbára. Eh! mo dáhùn. ayé ah. àbí lọ́rùn elédùbà ayé àbọ̀rùn. ẹ̀yin olóyè elédùbà èmi ni láyé àbí lọ́run láyé yìí ni lọ́nà àwọn bá òdúgbò kọ́ àyè ni àwọn ọ̀rùnmọ̀lẹ̀ ò ní jẹ́ kí n gbọ́jọ́ ọlọ́jọ́ lọ àdàbà mérèbàrà ọlọ́rẹ̀ rè yẹ hmm. ọmọ ará ayé ṣe bí kúkú lẹ́yẹ kú ẹyẹ tèmi ò kú o ẹyẹ ti hù yá ẹyẹ dé lọ́tún mo dé padà lọ́tún. Um, ìṣẹ̀yí ni mo wá gbà pé awo tó jáwo lọ ni ọ ọkàrẹ. ẹyin. ẹ wo ẹ ẹ ẹ sùn ẹ máa bọ̀ ní èmi ní èmi ní ẹ máa bọ̀. Ah. ẹ gbọ́ ọmọbìnrin yẹtúndé tẹ̀ ń wò òun hmm. agbára àti pò ń lọ́wọ́ débẹ̀ ah. bẹ́ẹ̀ ni túlétúlé ah. rẹ̀ ti tọwọ́ bòkú lójú. Ah. gbogbo ẹni tí bá sì ń wágbára ká hmm. tó balẹ̀ ọba jẹ́ hmm. tó ba ilé ọlá jẹ́ hmm. ntójú rẹ̀ rí lójú rẹ̀ kàn. gbogbo ọ̀rọ̀ ìjábá ẹ̀ ní ìsìn tí gbogbo wa mọ̀ pé ọmọ ọkọ ni nílé ọlá tó ọmọ ọba ó ló tí gbogbo wa ń wò lẹ́yìn ní ìsìn ọ̀jára ayé nídùn nídùn nídùn bí ọmọ ẹran yìí kí làwọn abẹ ṣe báyìí kí làwọn ṣe báyìí ọmọ ẹrú ni ọmọ ẹrú ni ó tiẹ̀ ti hàn ó ti hàn gbàgbàgbà fún òun tiẹ̀ lè débẹ̀ náà mọ̀ ya ṣe àmì ìgò tiẹ̀ mẹ́ẹ̀ wọ́n ti lọ. ẹ wo ṣé bẹ́ẹ̀ rántí wípé ifáfẹ́ kan sọ fún wa ipe ọba wa ń bẹ ní hàbì kan. òótọ́ hmm. ni o òótọ́ ni o òótọ́ eh. ni o òótọ́ ni o tádé ṣe nu. ẹ eh, tádé ṣe lọ́ba wa. Hmm ọ̀rọ̀ yípo ọ̀rọ̀ fa ọ̀rọ̀ fa ọ̀rọ̀ fa tó tó fún ẹlẹ́sìn ayé òjò olúgbẹ̀dù ọ̀run ọ̀kẹ́kẹ́ bíi fọ́tẹ́ yẹn kó tó fún un. bá dé jókòó ọmọ mm. ẹni wọgbù lókè àlọ. Mm. ifá eh? bó ṣe wá rí báyìí mm. bá a ti mọ̀ pé tádé ṣe ó ń lọ ọmọ ọba nítorí báyà kan ọ̀pẹ́ mọ̀. àbí. ká lọ rèé ṣètò bí ó ṣe wọ̀n pé bí ni. Ah. kí ló tún wá kù kí ló tún wá kù. Ah, eléjúbà eh? eléjúbà. Eh? bó fàkùn. kí mo lọ kára. Hmm. fani. balila kẹtàn ni. gbẹngbẹlẹ kúdà dé òun gbẹngbẹlẹ kúdà dé òun ẹjọ gbà kó kúkú lẹ wá kiri ọlọmọ tọjẹ tó yọ tọjẹ ló yọ. tó hmm. o rí bí obìnrin rẹ bá dé tẹ́lẹ̀dá rẹ bá kó ọyọ tó o bá ròyè ọ yàn dáadáa tó o bá fẹ́ tún yàn. aṣọ pupa aṣọ funfun aṣọ dúdú àtàrí ìyàrá sùn orógbó ìlẹ̀kẹ̀ ìhùn òbí ẹ̀la ohun ètùtù kábùrú lọ tèmi ohun ètùtù kábùrú lọ nìyàn kálàfíà jọba aláàfin kálàfíà jọba kírun bí kẹ̀yìn kálàfíà jọba kírun bí kẹ̀yìn náà kàlàfíà jọba káyé tán o kàlàfíà jọba láàfin. aṣọ pupa aṣọ funfun aṣọ dúdú àkàyè ìyẹ̀rọ sùn orógbó ìlẹ̀kẹ̀ ìhùn òbí ẹ̀ la ohun ètùtù kábùrú lọ́tẹ̀ẹ̀ ohun ètùtù kábùrú kálá fún ìdájọba láàrin.